وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أبا كل ضلالة فالعياذ بالله سبحانه وتعالى lẹ́yìn tí adáwọ̀pẹ́ fún Allah tí a ṣe ọ̀sọ̀látò fún annabuwa Muhammad sallallahu alaihi wasallam dáadáa asọ̀látò náà kó máa bá wọn ara ilé annabi àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde àlùkìyàmà. Àlẹ́yìn náà, a kíra wa púpọ̀ ní ààyè ibi tá a wà yìí. Àtàdúgbò tá a wà yìí náà, àti gbogbo àwa tí a ń bẹ wí àlọ́kùnrin wa lóbìnrin wa lọ́rin ọmọdé wa àti lágbàlagbà bákan náà àgbéyàwó púpọ̀. Àwọn elétò ìdánilẹ́kọ̀ọ́ yìí, àwọn ṣàbá káàdì sọ́nà ìjọba àmùkòkò sọ́. Àwọn ni wọ́n jẹ́ ẹni tó pe gbogbo wa lápapọ̀ sí ìjọba yìí. àbẹ̀lọ́wọ̀ bá subhanahu wa ta'ala ìmọ̀lẹ́bí wà kárọ̀lẹ́bí wà ìlẹ́bí wà pẹ̀lẹ́ ọlọ́pàá sí ìgbìyànjú ni ilé ìtànṣe yìí ìgbìyànjú tó tóbi sí ni ó béèrè fún wàhálà lọ́dọ̀ wọn ó béèrè fún ìdààmú lọ́dọ̀ wọn ó béèrè fún yó lọ́dọ̀ wọn kódà ó béèrè kí wọ́n lé nítorí lẹ́ra yìí. kí lẹ́kọ́rà kan mọ́ ráyè kan tó lọ rí pé ẹlòmíì ṣẹ́ni pé ìgbìyànjú ńlá ni ọlọ́mọ tí a bá wa sanwó lẹ́sùn lórí ọlọ́mọ tí bá wa sí dáadáa fún ọlọ́mọ alẹ́kẹ̀rí àwa bí tí wọ́n kí gbogbo àwa jẹ́ máa ní alápapọ̀ ọlọ́mọ tí a sanwó lẹ́kàlùkù wa náà ní ẹ̀sán olórí tí ń bá sí àṣìṣe ó dàbí pé àkọlé tí a fẹ́ pé lóòrùn ní الاستعداد للموت الاستعداد للموت ìyóò ní pé ká múra kalẹ̀ ká pèsè kalẹ̀ di ọjọ́ òkú ọlọ́kọ̀ọ́sọ ìmúra kalẹ̀ di ọjọ́ òkú bóòlù ọ̀rọ̀ òkú ti jẹ́ mo lọ kú mo lọ jíjẹ́ ẹjọ́ táwà kú òkú wa láàjọ máa tọ̀ bóò láti wá múra kalẹ̀ dé ọjọ́ tí ó àmọ̀ tó ní ó kàn wá a máa mọ̀ pé dandan dandan gbogbo wa ní kíni gbogbo wa láàkú ikú ìmúra kalẹ̀ dé ikú ìpalẹ̀mọ́ sílẹ̀ fún ikú tó yẹ kó náà láàbì kọjá sálùkì yáàmà àwọn ìpèsè wo làámọ́ pèsè kalẹ̀ ikú tó di bóyá àti kọ́kọ́ béèrè béèrè kan ká tó láàmọ́ lọ o ìjà nìkan bẹ́yà yìí tó lè kú fẹ́lẹ̀ ọ̀run lọ́wọ́ sókè tí àwọn gbọ́dọ̀ ń wí ìdẹ́bí rẹ́ sọ lébi ìkò kàn mí tá a rẹ́ni tó lè náwọ́ ẹni pé kò sí níjò ní ó wà kàn wá kẹwàá bá wà mọ́ àmọ́ kódà ń bí tá a ṣe gbọ́dọ̀ múra kalẹ̀ dé ikú pẹ̀lú àkọlé tí wọ́n fún wa yìí ọlọ́mọdé àbá wa san àwọn ọmọ ìyá wa náà lẹ́sùn lórí nínú tá a ṣe gbọ́dọ̀ múra kalẹ̀ dẹkú ó ní pé àwọn sàbáàbù alìsúnà wal jàmáà tí wọ́n gbé tó ìdánilẹ́kọ̀ọ́ yìí kalẹ̀ mo rántí pé wọ́n pass information ìdásọ́dọ̀ mi láìpẹ́ yìí ìpè ọmọ ìyá wa tọ́lọ́wọ́n bá kọ́kọ́ ní yóò kọ́kọ́ bá mi sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí pé à àkàràmọ́kọ́mọ́lá abẹ́kẹ́ wá ti wá sí ní ọ̀dọ̀ wa à ìníráyò lásìkò báyìí àsìkò owó wá ní a mú èmi ò jẹ́ wá dá kálukú mọ̀ yàtọ̀ síra wọn lè àpapì ìṣẹ̀lẹ̀ bí abíọ̀sẹ̀ méjì àgbẹ̀ta ta padà wá sọ̀rọ̀ gbẹ̀yìn náà wá ní ẹ láti alùpùpù ẹ tí mo ń pè mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ra ni àwọn táwọn ń pè yí yìí kọ́ làwọn kọ́kọ́ pè o ẹni ó kọ́kọ́ wá pè ní kọ́gbọ́ ló wà pálẹ́ni náà bẹ́nu sàárè ìbáyìí ó ti kọ́ dáadáa sí ìlànà ọlọ́mọdé àbáwá kẹwọn kí ló kọ́ ọmọ ẹ̀yà wọn. Ma'alam Abdulkadir Aburullah rahimahullah rahmatan wa ta'ala Allahumma kabir li abi ramla warhamhu واعف عنه وعافه ونقه من ذنوبه كما ينقى الثوب الابيض من الدم وابعثه اللهم يوم تبعثه مع النبيين والصديقين والصالحين والشهداء وحسن اولئك رفيقا ابو رملا معلم عبد القادر اللهم شاء الله كما àbáàdá àkọ́kọ́ jọ sọ̀rọ̀ pípé abẹ́kẹ́ wá ṣèdánilẹ́kọ̀ọ́ fún wa o àti òkú nípa mi sọ̀rọ̀ ńjọ́ náà àsókù àsónìkíni àsóòní ń bá mi sọ̀rọ̀ ẹwà tí wá àti mi àti yóò bá wọn tó kù nínú abẹ́ sí ìdánilẹ́kọ̀ọ́ yìí ni àti kò ní bá wa ìjòkó bá ti jòkó yìí ẹ̀dá kó wá tó kágbára wa tó tọ̀rọ̀ àbí òtò agbára wa tó tọ̀rọ̀ tí nǹkan ti ta ìpínlẹ̀ náà bóò lọ́ọ́ ṣe múra kalẹ̀ bóò lèwe ló ṣe múra tó rà gbọ́dọ̀ múra torí pé yóò dé ọmọ ìyá wa tí yóò ṣẹlẹ̀ sí báyìí nìdí ẹ̀dàkùn àgbàlagbà arúgbó ni wọ́n ó ti ní ohunmú ń já sí pé ọ̀dọ́ bí ike mi ọ̀dọ́ bí ike yín òṣù ọmọ ìyá wa náà ẹ̀ kí lòun ṣe bọ́lọ̀ níbi ẹni yá ń já sí pé tèmi náà lè yá lọ́la tiẹ̀ náà sì lè yá àmọ́ báwo là á ṣe múra kalẹ̀ ìpinnu ìpinnu ìdáwọ́dé òní rẹ̀ a máa wá sọ lọ náà rí a máa ṣàlàyé lọ wá gbára wá sí máa lọ náà rí ọ̀rọ̀ tí èsì bẹ́ẹ̀ náà tó ti dànù bí ọlọ́run dákúmọ́ ju tẹnu wá jáde mi. ọ̀rọ̀ ìfẹ́nú àfa oníwà àti tí ń bá ń sọ̀rọ̀ òun gangan ní òpò ọ̀pọ̀ dáná bẹ́ẹ̀ tó náà nínú wọn pọ̀ ìfẹ́nú rẹ̀ sọ̀rọ̀ bí akẹ́kọ̀ọ́ sọ́dọ̀ náà fún ọ̀pọ̀ kọ báwọn èèyàn bá gbà lọ́wọ́ rẹ̀ tán tún wá ń bá lò ó yóò tún wá mọ ní kọmíṣẹ̀ ní burúkú lórí gbogbo àwọn tí wọ́n bá ń bá lò rẹ̀ wàlúkọ̀ sọ́láàmù àtọ̀lọ́ ọlọ́mọdé àtàwọn ìwọ̀n kọlọ́mọdé àbàmọ̀ wálé náà gbogbo dábàá lílé ní àsọyé ọlọ́mọdé àti báwa o gbogbo àwa náà dábàá sì ìmúra níwájú lè ní ó pín sọ́nà lójú abẹ́ ìmúra àkọ́kọ́ ni ká gbára wa sọ̀rọ̀ ń pa ìkú àti bóòlù kò ti jẹ́ ìmúra ẹlẹ́ẹ̀kejì ó wá júwe fún wa pé báwo là á ṣe wá máa ń pèsè àkàlẹ̀ síwájú ìkòtòdó ọlọ́mọṣáà fún wa ní àgbọ́yọ̀rọ̀ rẹ̀ àwọn àlùfáà wa tí wọ́n bá sọ̀rọ̀ wọ́n lè kú fàdìlìmọ́wò ti ṣe dátún wọ̀sàkàrọ̀ fàdìlìmọ́wò ti ṣe dátún wọ̀sàkàrọ̀ ikú tàwọ̀ yẹn kìí sí nǹkan rọrùn nǹkan nira tó tó kú láyé ó fẹ́ mọ́ sí máa gbogbo wa láti kọjá mẹ́rin níjọ́ máa nẹ́bí adámọ̀ bá fẹ́ tan rẹ̀ parí ó làwọn àdúrà kan báyìí tá a máa ń ṣe ọlọ́dà kò mọ́jà kúkú náà ọlọ́mọjà kúkú ọkọ̀ ẹlọ́mọjẹ kí ló wó pa wá ọlọ́gbójọ́ tábà jáde láyé kódà nínú àwọn àlùfáàtà ni àwọn ìta máa ń rò pé kú gbóná ni àti kú burúkú ni gan èyí nǹkan máa ń pè gbà mí àmọ́ gbogbo ẹ̀ sí ìjọ ọ̀run ẹni tí kúrọ̀ lọ́rùn jù láyé nínú gbogbo ọmọ ànábì adámọ́ olàdẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam ẹni tí kúrọ̀ lọ́rùn jù gbogbo ànábì adámọ́ oníkàní jẹmọ́ olàdẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam àmọ́ jọ kó ànábì náà dé ijú àsìkò ká ànábì náà ń fayé lẹ̀ dé ariwo tá ànábì ń pa pé inna lil mawti la ikú ní ìnira ikú ní wàhálà ikú ní fìtínà ọlọ́dàkùn mọ́ fìtínà wa o ọlọ́dàkùn mọ́ kó wàhálà bá wa ọlọ́dàkùn mọ́ kó dààmú bá wa ikú è e ṣe nǹkan tí èèyàn máa ń rò pé èèyàn máa ń ní fọkànbalẹ̀ ní lórí ìnira ní àmọ́nira ìnira àti ń dájọ́ sí wàhálà ni wàhálà tí ó sì wọnú ẹrù wa ni ìdààmú ni ìdààmú bára wa mẹ́ kò sí bí kú àwọn orí bẹ́ẹ̀dì lèmi wá sùn sí bẹ̀ náà mo gbà lọ àbá ìjọ ọba jẹ́ ń tọ́ máa ń láǹfààní àti máa wù ẹ̀kú ọlọ́pàá àwọn nǹkan ní ìta sọ ẹni ó sùn lórí orí bẹ́ẹ̀dì rẹ̀ náà ló sùn sí ohun àsìkò tẹ́mi ń bọ́ lára rẹ̀ ẹni bá bá nígbà tó bá rí ìnira tí ń ba ẹ̀rọ sì máa gbà ó pé táì ṣé náà ló dé báyìí subhanallah ikú ni ó dé lẹ́gùn kan gbà tẹ́mi bá fẹ́ bọ́ lára ẹ̀ ẹni tá ìsọ̀rọ̀ sí kí wàhálà ò dé bá ìgbẹ́kẹ̀jáde lára ẹ̀ wà láyé ó kọjá ìjẹ́ gbígbóná bí ìgbà tó gbómi kaná tó mi ní wá ohun tó ti wá ohun tó ti jiná ó ṣe bí ọ̀bẹ gbóná àbí gbẹ̀gìrì gbóná ni wọ́n pọ̀ kalẹ̀ nígbà tí ìjẹ́ bá jáde lára ẹ̀ nǹkan ọ̀rọ̀ kọ́ ìlẹ̀lẹ̀ mọ́jú ẹ̀sẹ̀ kan nǹkan tó máa nàbí adámú sì lè múlùmọ́ bẹ́ẹ̀ ìdánù العلامة الحافظ ابن رجب بن الحنبلي عليه رحمة الله أني وأعظم الشدائد وأعظم الشدائد التي تنزل بالعبد في الدنيا الموت wọ́n ní gbogbo wàhálà lásìgbò ìdààmú àgbákò erí burúkú fìtínà inú gbogbo àgbákò tí ma ń bọ́ mi ènìyàn láyé a ní ìtó tóbi jù nínú gbogbo ẹ̀ onáà ní alimọ́ọ̀tì oníkọ́ mi ènìyàn jáde kó láyé alimọ́ọ̀tì ibn rajab bin al-hanbali alayhi rahmatullah wọ́n ní tí wọ́n bẹ lẹ́yìn ikú ó lè jùkú lọ ooo àmọ́ tí ó yìí ó lè jùkú lọ ni pé ká ní lẹ́yìn ikú èèyàn àtibọ̀tẹ́ èèyàn ò bọ́ sínú àlùjànnà àtibọ̀tẹ́ èèyàn kò ṣe kí ni jọmọ́ kò bọ́ sálìjànnà abákádé pé ńgbà tá a kúrò láyé olúwa rẹ̀ ṣe ẹni bú olúwa rẹ̀ ṣe ẹni tí ó jìyà níwájú ọlọ́run ọba olórí ìnira tí ó tóbi jù àti wọ́n yọ àdá wọ́n bẹ́yàn wọ́n bẹ́yàn wọ́n bẹ́ wọ́n bẹ́ wọ́n bẹ́ àti ìnira tí ó ní bẹ́ àti kò tó nira kí ẹ̀mí ó bọ́ kò lára ẹ̀ ọmọ ìyá mi yóò kàn ọ yóò kàn mí náà ìjọ wo kàn ní yóò jọ kàn wá tẹ̀bàbà àti ìmọ̀ àmọ́ àbọ̀bù ṣẹ̀dá ì wà á kí bàbá mi máa sọ ì alẹ́sì ìtàhìlò bí ìsán ẹ̀mọ́ ìnira tí ó bọ́ mi ìyẹn jù ọmọ ànábì adámọ̀ ní ayé yìí ó ní kí ni òní kẹ́mi ó fẹ́ bọ́ lára ẹ̀ èyí sì ń kàn rọrùn ọ̀sà ìdàlà lọ ìwú akalẹ̀ lọ́jọ́ náà lọ́sọ̀rí pé èyí tó wà lẹ́yìn ikú léjúkú lọ́rùn téèyàn bá ṣẹlẹ̀ rẹ̀ àwọn mìíràn bá ṣẹlẹ̀ rẹ̀ wàhálà téèyàn kò láyé òun náà nípò ìyá máa ń àfihàn tó jọba àdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ẹjọ́ ah, tó ń rí wàhálà táàbí náà fi rí níbi ikú lànàbì ṣe ń parí gbólóhùn ìnà lèlè mọ́wútí nà sàkàrà pé áà ikú sọ orí ìlú ìnira àmọ́ sọ ikú ẹ bàbá rẹ̀ ò ní kú lẹ́ẹ̀mejì àmọ́ tèmi ti dé rí orílẹ̀ àdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam tí kú ànábì bá dé tá ànábì bá wà ní fíìlì ẹ̀ fàmán áńtà wàmán àná fàmán áńtà wàmán àná tá lè wọ́ tá lè ní wọn lè jẹ́ ọjọ́ ìnira lé o ìnira tá àgbọ̀ ọ̀ràn sí ọlọ́run mọ́jú ó kàn sí àgbọ̀ ọ̀ràn ìnira ni ó kàn ọ́ kódà kan kú sórí bẹ́ẹ̀dì rẹ̀ kọ́ kú sórí omi ìnira ni ó kàn ẹ ló wá gbá wọn ìnira ni ó kàn ọ̀kadà ló gbá ọkàn lẹ́jẹ̀ ìnira ni ó kàn á wá ní ìnira yẹn ni á àbọ̀wò ìṣẹ̀dá ìdìwà ìmọ̀sá ابن رجب الحنبلي عليه رحمة الله ọlọ́mọ sáṣà ní ọkàn wọn tẹ wá mọ ọ̀rọ̀ tí bàbá ìwà sọ tó wá a ni wà á àbọ̀mọ̀mí náà lọ́wọ́ àlọ́gbọ́n láti wà á lọ́wọ́ wà á àgbàmù mí lọ́lọ́mọ́ ó alùpùpù náà tó hàn ní àwọn àníjẹ́ wá ní tó wà burú ju kú lọ tẹ̀bá ti ní ikú ló ní ìrìnàjò gbogbo tí wọ́n kẹ̀yẹ̀ láyé àwọn àníjẹ́ ní ìkan wà burú ju kú lọ ohun kìí ṣe pé yóò ní ọ lára amẹ́rí burúkú rẹ̀ ju ìnira tí ó sì padà kó bá ó ju ìnira tí ó bá ọ látara kú lọ torí ìnira tó fẹ́ bá ọ lára kú ìnira tí ó kárí gbogbo ọmọ ànábì adámọ̀ ìlú amẹ́nira tó dúkú lọ wàhálà tó mi ènìyàn dá sílẹ̀ lọ́rùn tó ju wàhálà àti pain tí ó fìlì níbi kú lọ ò ní pé kó ní kú bí ìgbà tí ò ní kàn mí kó máa lólé ayé bí ẹni tí kò ní kú wọ́n ní yóò ló burú dúkú lọ tó ní pé ìmọ̀ lólé ayé bí ìgbà tó ní kú yẹn yóò jẹ́ kú yóò padà lídìí rẹ síbi ìnira tá a ló wá lágbára ju ikú lọ torí pé ọjọ́ tí ìjọba ti fọ́nú fọ́ra kó pa fún tí ò máa ń ronú pa ẹ̀ tí ò máa tètè rẹ̀ tí ò jẹ́ kó máa wà nínú ilé òun nínú ilé ẹsẹ̀ rẹ̀ nínú ìdòkó rẹ̀ tí ò jẹ́ kó máa wà ń wọ́n ní wẹ́ni mẹ́kò sí tàbí ṣùgbọ́n kí ni ó padà tẹ̀lẹ̀ sí yóò para rẹ̀ ní tí ò dáa ṣé kò ti gbé ìfọ́kọ̀ ìjọba mùsùlùmí kébì náà ló múra ìwọ náà pọ̀ jùlọ ìmúra العلامة القرطبي عليه رحمة الله ولقال علماؤنا أصبحنا العلامة القرطبي ولقال علماؤنا ولو الفاوى من سبع صوت للنبوة أن طويل وأعظم منه الغفلة عنه والإعراض عن ذكره وقلة التفكر فيه وترك العمل له wọ́n ní tó burú kíkú lọ ní kéyìn gbàgbé kú kéyìn wọ́n máa ronú pa kéèyàn máa tún máa ṣiṣẹ́ kalẹ̀ dé ìkún àìsà dáàmàlùlá ètí wọ́n ṣiṣẹ́ lọ́jọ́ òkú jẹ́ ọmọ yàwó àkàlà mọ́ ń sọ ibà yìí aléyàn ní ń pè bá fẹ́ ṣe lẹ́kṣọ̀ ìmí àti ẹ̀lájọ́ lágbìmẹ́ntì ìjọ́wòláàmù lọ́wòláàmù gbogbo àwọn tí padà ń pè mí padà wá ń ni ẹni awájọ́ pláàni méjì ni òṣìláyé mọ́ yìí ẹni àjọ pílánì lẹ́kọ̀ọ́ táwọn ti lọ́wọ́lọ́wọ́ yìí ó ní òsí láàrin wa mọ́ kí ni ìwọ náà wọ́n pìpì ẹ̀ka rẹ̀ ìjà ti bí ó ṣe é ṣe kó dòṣù tó pọ̀ kémi náà wọ́n ti láyé mọ́ ìṣe é ṣe kó dọ̀sẹ̀ tó pọ̀ kí wọn náà mọ̀ sí láyé mọ́ ǹjẹ́ ibi tó báyé lè yìí ṣó ti lè lọ kojú ọlọ́run bá ìwé ìmọ̀ ojúmọ́ ṣé ọkẹ́ balẹ̀ pé tí kú bá ká yọ́n láti pé ah, alhamdulillah lẹ́nu mọ́ bá àwọn nọ́bílà tí ìdí ẹ̀mọ́ yàn lórí nínú ọ̀nà yẹn ló bá jẹ́ pé nọ́bílà yóò sọ̀pọ̀tì rẹ̀ ṣé ọkẹ́ balẹ̀ bẹ́ẹ̀ níjọ́ níṣẹ́ olóore kó ti ẹ̀fí ọlọ́kàn balẹ̀ gan-an ǹjẹ́ inú sàárè fìtínà ti ń bẹ sàárè ìjọ kẹjẹ balẹ̀ kó lè mórí wọ́n bẹ̀ gan ìwọ́n tọ́kàn rí wá balẹ̀ tọ́ ọmọ tó fẹ́ lọ́rí kó wájú ọlọ́wọ́ bá ṣé kò yẹ ká mọ́ gbé kú ká mọ́ wá ọ̀rọ̀ kúlíyà tó yẹ ká mọ́ rán wọ́n gbà tá bá ti ń kọ́rọ́ àkídà òní tá bá ti ń mọ̀fà àkùjọ kan yóò lè jẹ́ ká ní àkọlé kan lórí ẹ̀ dáadáa. ọlọ́mọṣà fún alágbọ̀n yóò rọ yọ ọlọ́mọṣà jẹ́kọ́ yọ ọ̀rọ̀ náà jẹ́ yé wa. anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam nínú ọ̀kan ló dájú pẹ́ nìkan anábì ni à ń pẹ̀lú ní tọ́rí kò lè mú hàlì bí anábì ni yá tọ́rí ìrẹ́ tọ́rí استعد للموت استعد للموت قبل نزول الموت alábìnrin rẹ̀ tọ́ lè múra kalẹ̀ lè kú dájú kíkú tún sọ̀kalẹ̀ wá bá wọn àti ikú padà báyàn alábìnrin lọ rí múra kalẹ̀ kíkú tó lékè ní ipò tó bí ọlọ́mọdá fún alábọ́lé ọ̀rọ̀ rẹ̀

tora lè mọ́ dìgbà náà tọ́lọ́wọ́ fi sọ ibi àsìkò wa ti tó àwa ọ̀dọ́ náà mo rò múra kalẹ̀ kíkú àìmọye ọ̀dọ́ lè lè gbogbo tó yẹ kó máa rán kò máa rán ẹ ń fojú wo pé ọ̀dọ́ ni mí abúwá sàgbákò àwọn àgbàlagbà tẹ́lẹ̀ Yorùbá sì ọlọ́mọdé àbáwá sánú wọn o àwọn àgbàlagbà àwọn orin tó máa sábà kọ sí wa lóṣù yìí pé bí pé kò tí ì kàn wá fún bàbá rẹ tó ní ọgbà ọmọ ojú òní ọ̀tọ̀ ní irun gbọ̀n àjẹ́bá fi ń ṣe náà ní ẹbá ah, ní mo fi ń jọ́sìn mọ́ lọ ní wọ́n tún wá gbọ́ àṣọpọ̀ ah, mi jọ́sìn mọ́ lọ wò àmọ́ tí ẹ̀ dàgbà díẹ̀ náà àwọn bàbá mi gbà pé pé èèyàn mọ̀ ní kúkú bá bọ̀ dàárò náà tábà sì wo tọ́lọ́wọ́n bá tán pé gbogbo kalẹ̀ bọ́lọ́wọ́n bá mi sọ̀rọ̀ kúkú wa nìyẹn mọ́lọ́wọ́n bá sọ̀rọ̀ bó ṣe dọ́mà lẹ́bí adámọ̀dán pé òun gbé báyìí láti bí àtọ̀ ó di ẹran àti ẹran ó di àǹké gbogbo ó di kó àǹké gbogbo afẹ́mi ti lára ó wá ń dàgbà ó wá ti gbá ló bá dọ́mà lẹ́bí adámọ̀ ọlọ́ni àmọ́ bá ti ṣe yìí fẹ̀mí ń kọ́ mẹ́yìn òdàwọ̀ fà ọlọ́run àwọn kan bẹ nínú yín bá ṣe parí wọn tó báyìí àwọn kan wà ní ìgbó báyìí tọwọ́ fà ẹlòmí ọdún méjì péré ní olóńbẹ wà ní ìgbó báyìí tọwọ́ fà ẹlòmí ọmọ ọdún márùn pé nílò láyé wà ní ìgbó báyìí tọwọ́ fà ẹni tí ó lọ ọdún mẹ́wàá ẹni tí ó lọ ogún ọdún ẹni tí ó lọ bájẹ máa lò nìyẹn ọlọ́wà ní bẹ́ẹ̀ sì ni wà ní nǹkan mọ̀ yọ̀rọ̀ dùn ilà àrùbọ̀dẹ̀lẹ̀ ọmọ nìké ilà ẹ̀yà ọlọ́run náà ọmọ wọn tán fà bí ara wọn bí ó sì wọlé ọmọ ti fi àbúrò òun lọ́mọ tó wọlé o ah, ah, aláàjì bàtà ilé gbágbá kan òun aláàjì bàtà ìbò ọmọ yá àbúrò òun sì ló ṣe kéde òun wọlé àmì ń kọmọ yòrò dùn ilá àrùdànilẹ̀ ọmọ lè ṣe ilẹ̀ ẹ̀yà àlẹ́mọ̀mí bá àdìrẹ́ ní ṣe ìhà kò ní màwọn tí wọ́n ní ìfọ́mọ̀ mọ́ jama tó bá fi wájú pọ́lọ́wọ́n bá lè sọ máa nẹ́bí adámọ̀ báyìí mọ̀ pé mi àti ẹ náà ọlọ́run mọ̀jẹ̀ asánfù àdúrà láti àmà àlìsánfù ẹ̀gbọ́ ọlọ́run mọ́jà asán kí lápé àdúrà là ń ṣe a máa lè jẹ́ kí ni a lè sánkú ọlọ́run mọ́jà kú tí ìran ti ìran àdúrà là ń ṣe a máa lè jẹ́ kí ni a lè kú tí ìran ti ìran ọlọ́run mọ́jà mọ́jà parun ìdílé wa mọ́jà ó parun àdúrà là ń ṣe ìdílé wa lè jẹ́ kí ni jọmọ́ àwọn tí ìdílé tí wọ́n parun ẹni tó parun ọjọ́ ẹgbẹ́ ẹlẹ́rọ míì òun ìyàwó rẹ̀ méjèèjì gbogbo ọmọ ẹ̀rẹ̀ tó bí láyé ó sì jọ wà ní ọkọ̀ kan náà wọ́n sì láti dẹ́sì yóò sì kú pam generation kí ló ṣe ó kúrò. ilẹ̀ mara ta àdájá lè máa kí ni ìwọ náà múra kalẹ̀ ní kú torí kú yóò dé ó sì dé dán àwọn àlùfáà wa ni wọ́n ti wọ́n múra kalẹ̀ ní àti wọ́n ti ń tèwà fẹ́ ká múra kalẹ̀ ṣẹwàá rí nínú ọ̀gá àti inú àwọn olóyè àwọn tágbọ̀dọ̀ máa ń múra kalẹ̀ lékún dáadáa onígbogbo ẹni tọ́lọ̀ ń bá ní tí wọ́n á dàgbà ọwọ́ ń pọ̀ mọ́ fifty years ọ̀ ń pọ̀ mọ́ sixty years ọ̀ ń pọ̀ mọ́ seventy years tó bá ti ń lò kọjá àwọn ọjọ́ táwọn yìí wàláì ẹni lọ́ ń lò kí lọ́ ń lò jọ̀mọ́ ẹni ibi èèyàn bá ti di kó dàgbà tó bá fi àwọn kọ́ ni pé ìjọ ọba ti dàgbà pọ̀pọ̀ mọ fọ́ọ̀tì years mọ̀ pé ó ti da free ó ti ṣe kí làgbéjọ mọ́ ó ti da free tẹ́lá ní àwa ọmọ ọdún kan ọmọdún mẹ́wàá gbà wá yóò án ṣe kí ni à ń gòkè lọ ìjọ tó bá ti pé fọ́ọ̀tì àwa tá a bá pé fọ́ọ̀tì kí la ti ṣe báyìí àti da free Muhammad sallallahu alaihi wasallam nínú àkọọ́lẹ̀ dárí pé anábì ní àmàrù ummati ma bayna sittina wa sab'in ummati ma bayna fitin wa ma bá wọ́n sábàrí anábì ní sẹ́rí éèjì àwọn àlèbú mọ̀ ní ibi tẹ́ ẹ máa wá sí ẹ máa wá sí tọmọ lu sixty seventy anábì ní wa aqalluhum la ilaha illallah wa aqalluhum anábì ní díẹ̀ báyìí nínú wọn man yajuzu dáadáa man yajuzu dhalika ay man yatajawazu dhalika díẹ̀ nínú wọn yóò kọjá sixty seventy ìwọ bàbá tó wá ti pé sixty years tàbí wọ́n ń bá onídìbìdì náà ẹni burúkú tó ń ṣe bọ̀ láti kékeré rẹ ọdún wọn ń pọ̀ mọ́ sixty ó yẹ kó ti túbà ìtòkù ní bóyá kọ̀ọ̀kan lọ́pàá àwọn àbájọpọ̀ ẹ̀dá kan ẹ̀yìn tí wọ́n ń retí kú báyìí o bóun mo ṣe lè máa palẹ̀ mọ́ kalẹ̀ dé àbọ̀wá sàlẹ̀ ẹ̀kọ́ ara wọn ní ìṣọ́ àfọ̀mọ́. ẹ̀yọ́ ọmọ ìyá mi nínú sùlá èmi àti yín náà wò àwa ò tí àti wa náà láti ń kọjá ọmọ ogójì ọdún àwọn tí ìkọjá ń lọ wá ti ń pọ̀ ọmọ ti ń a ti ìwọ náà pẹ̀lú éèjì yìí náà ìwọ náà lọ mọ́ra kalẹ̀ pé ìwọ ló mọ̀ kan. ìdí nìyẹn ló jẹ́ pé àwọn kinní kan tó wọ́n ń bẹ ṣé kí ń jọ́ tí èèyàn bá ti ń bá ara èèyàn níbẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ kan bẹ tí ó mọ̀ ṣẹlẹ̀ sí ìyẹn nú ayé níjọ́ táwọn ìṣẹ̀lẹ̀ yìí bá ti ń ṣẹlẹ̀ ẹjọ́ kù ní kéèyàn tètè máa ronú fún gbà náà wà á kìbàrù dáálì alàmọ́rọ̀ olórí ẹ̀ ní kí ni ó láìsàn àìsàn kéré ní orí àìsàn tóbi ni ọgbọ́rọ̀ gba ẹnjá ìsàn yìí máa ń jẹ́ ó ní ẹ̀ǹdàrún mínàlmáwò ẹ̀ǹdàrún mínàlmáwò ìkìlọ̀ ni wọ́n ní látọ̀dọ̀ kú táìsàn bá ti ń ṣọ́ ikú sọ ni pé àǹfààní kí ń wọlé tọ̀ ọ́ pẹ̀lú rọrùn ó ṣe kí ni ó ti wọ̀ ẹni ó aláwọ̀ tí ó pa náà láwà lórí social media ara àwọn ẹgbẹ́ bèbí ti gbé bèrè lọ́wọ́ iná ìgbà ṣe gbé bèrè lọ́wọ́ wọ́n sì máa sọ̀rọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni wọ́n ti máa fi àbá wọ́n ti máa ṣe gọ́ọ̀gọ́ọ̀gọ́ polódà ìkí àmàyá ó parí iṣẹ́ náà tí bá ni ó gbé máìkì dání lè ṣe bẹ́ẹ̀ ìwọ tó ń gbọ́ náà ìwọ náà lè ṣe ni ibi ọjọ́ kó tìun náà rákàdí gbí ó pí òkú náà nù ni ó àtàn tí ilé ayé ìwà láyà àdínérì náà ló kú jáde ìwà náà ìdí nìyẹn wọn náà múra kalẹ̀ àmọ́ ní ọ̀tá ìsàn bá ti wá ń ṣe èèyàn àìsàn tí bá ń ṣe òun mọ̀ pé àwọn kíní ò lè tẹmu yìí dùn ní máa ń jẹ́ lè máa bá lè máa wò ẹ̀ńdàrò ní máa ń jẹ́ lè máa bá lè máa wò àsòtọ́ máa lẹ́bí adámọ̀ bá wá ń ṣàìsàn nínú tó gbọdọ̀ máa ronú pẹ̀ dáadáa òun náà ní kíni

àbí irun funfun ti ń yọ níbi mi níbi orí rẹ̀ irun funfun ti ń yọ ohun kí ni mi ìgbúnbọ̀ ẹ̀jẹ̀ ìsáré fún wa ní fásitì kan alábìọ́ Zakariya àdìsọ́lá tó sọ́ra ó ti ń bẹ lọ́wọ́ pé kọ́lọ́wọ́ fóun lọ́mọ kọ́lọ́wọ́ fóun lọ́mọ kọ́lọ́wọ́ fóun lọ́mọ bàtú wa darúgbó tán wá ní kọ́là ọ̀bì ìní wàhálà làwọn bèèrè ní wàṣà àdàwà ṣùṣìlbà kọ́nà rọ́bì ìmì wà nílà àwọn mímì ó ní olúwa mi gbogbo egungun ara mi ti ju náà wọ̀ṣítà àlọ́rọ̀ sún ṣèǹgbà kódà gbogbo orí mi ó ti fọ́nkó dáhùn. èyí sọ bọ́lọ̀ ní pèrè ọlọ́run mo ti bẹ́ẹ̀ ti kí ni èyí pẹ́ kú mọ́. ìjọ ìwọ náà bá ti ń wúrúgbú lórí máa mà pọ̀ gba lẹ́tà pé ọjọ́ kú mi ò ní pé máa ń gbogbo lọ bá wà lọ́ba tó lọ àìsàn ló ti ọ́ ní gbàgbọ́ gba lẹ́tà àbúrò òun ọ́ ní tàbí ọjọ́ sáàlìkì àmọ́ ìrìn òfurufú lórí rẹ màpọ̀ sí lu àkókò rẹ pé nìyẹn ó ti ń bàlágà kọ̀ǹtì sìtì sàbẹ̀rì máa retí kù rẹ lókù ìjọ ọba tẹ dàgbà wá ti dọmọ sixty sixty one sixty two sixty three wọ́n gbogbo tó túmọ̀ nípa mímọ́ retí kù torí pé dáadáa ni àmàrù ummati bayna sittin

ẹ̀yọ́ m yá àtọ̀rọ̀ mùsùlùmí. nínú tí a gbọ́dọ̀ wá lọ ìwé ojú dáadáa tá a sì gbọ́dọ̀ lọ sọ dáadáa ó náà ní ká gbọ́dọ̀ mọ̀ pé ọ̀rọ̀ àápùn àápùn a tá a ń wa sọ yìí kìí níbi ọ̀rọ̀ kú lágbára sí ni pé níbi akíntì tẹnìkan lọ́wọ́ à ń ṣe tiẹ̀ lọ́wọ́ ni a sì máa múra ẹ̀mí náà òkú kan ti kú lọ́dún kan ní ìpàlọ́mọdá sára wa o lọ́dún tó kú ọ̀hún fún ìjọba mùsùlùmí àwọn àlà òkú ẹyọ kan ní o ara nìkan òkú tó kú yìí ẹja máa gbókùn rẹ̀ kú lẹ́yìn káwọn ọmọ gbé lọ sí ìwókè nàbà lọ́ni akọ́dà ah, àwọn wa gba ọkọ̀ kékeré nígbà tí wọ́n gba ọkọ̀ ọkọ̀ ńlá wọn wá gbà ẹja múra ẹja mú ibi wọ́n ti ń lọ lójú ọ̀nà náà ní mọ́tò bá ìlànà àtòkú àti gbogbo àwọn tí wọ́n ń kó òkú lọ fún àpàdà dára wọn ní àtọ̀tọ̀ wọn sòtá lòkú tó ń gbé lọ́ọ̀lú òkè àwọn àwo làwọn alààyè tó ń gbé òkú lọ sí ìlú òkè kálukú wọn gbadà kápò bí ẹja ni.

gbogbo táwọn yìí làwọn ìṣẹ̀lẹ̀ ayé já mọ́ rí pé ìlú ẹ̀ pọ̀ láyé èmi àti ẹ̀yìn gbọ́dọ̀ mú a sì gbọ́dọ̀ mọ̀ pé fún nǹkan tó rí ìlera apá kan kọ kọ̀síńdà kan láwùjọ àwa ọlọ́mọ tí ó gbẹ̀wò lẹ́yìn sàlọ́kàrí lẹ́yìn ẹsẹ̀ lé orí náà wá pọ̀ pọ̀ ó wá ń júwe bí kú ṣe máa ń ṣèyàn ó ń júwe kí ni jàmáà bí kú ṣe máa ń ṣèyàn àti ìnira téèyàn máa ń rí níbi kí ni jàmáà ìlú sọ̀tàrànwá ṣe mọ̀ pé tán bí àwa pé ta làjòjì ta làá pé lájòjì ẹni ó kúrò nílùú kan gbọ́dú ìlú mi tẹ̀gbẹ́ bí ẹ̀ka bá kúrò láti Ìlọrin tó wáyà yìí nìkan á sọ pé àjòjì ní ní àárín wa àbẹ́ni tí ń gbẹ́kọ̀ọ́ yìí ó wá kúrò lẹ́kọ̀ọ́ ó wá gba Kánò lọ kí ni yóò mọ̀ dì ní Kánò yóò mọ̀ lọ ìjà ìjẹ́ afáwa ni ilé ìsàlọ̀rọ̀ yìí ìwòrán yìí ìgbà ìṣáà ni wà ìyá mọ̀ ni إن الغريب غريب اللحد والكفن إن الغريب له حق لغربته على المقيمين في الأوطان والسكن سفري بعيد وزادي لن يبلغني وقوتي ضعفت والموت يطلبني ولي بقايا ذنوب لست أعلمها الله يعلمها في السر والعلن ما أحلم الله عني حيث أمهلني وقد تماديت في ذنبي ويسرني تمر ساعات أيامي بلا ندم ولا بكاء ولا خوف ولا حزن أنا الذي أنا الذي أغلق الأبواب مجتهدا على المعاصي وعين الله تنظرني يا ذلة الكتب في غفلة ذهبت يا حسرة بقيت في القلب تحرقني دعني أنوح على نفسي وأندبها وأقطع الدهر بالتذكير والحزن كأنني بين تلك الأهل منطرحا على الفراش وأيديهم تقلبني وقد أتوا بطبيب كي يعالجني ولم أر طب هذا اليوم ينفعني واشتد نزعي واشتد نزعي وصار الموت يجذبها واشتد نزعي وصار الموت يجذبها من كل عرق بلا رفق ولا هوى واستخرج الروح مني إنا لله وإنا إليه واستخرج الروح مني في تغرغرها وصار ريقي مريرا وصار ريقي مريرا حين غرغرني لا إله إلا الله أبعد ليس الغريب غريب الشعر واليمن فنكي ساجوجي ẹni tó kúrò láti ìlú kan tó gba ṣáàmù lọ wal yamani àbókù ní ṣáàmù tó gba yamani lọ ó níyàn kan lágbègbè إن الغريب غريب اللحن والكفن ó lẹ́ni tá a máa pè dájújì sọ̀rí ìbòláhà òun náà lẹ́ni jẹ́ gbé sínú sàárè wáìlì káfàní ẹni jẹ́ dì tẹ́ dì lásọ tẹ́ wé lásọ òun gángan làjòjì ẹ̀yìn òun mọ̀ níyìn jẹ̀mọ́ ìdákùn tó wá làjòjì àbúrò bọ́ làjòjì èmi àti ìfẹ́ múra ní ìkàlùkù wọ̀ yàrá mi àbẹ́ẹ̀kọ́ kàlùkù wá sí fìlà ẹni tó ìmúra bí wọ́n mú múra kìí ṣe irú múra tá a máa mú àdàgbèjì àbá àdàgbèjì pàtẹ́kù lọ́gọ̀rí ìbàlẹ̀ àhìn ìwọ́n náà padà sí iwájú àjòjì yìí láti wọn lọ múra kalẹ̀ dì ìwọ́n náà wàá padà di àjòjì ìdí àjòjì yìí lọ́rẹ̀ múra kalẹ̀ dì أفاني إن الغريب له حق لغربته على المقيمين في الأوطان والسكن قل سفري بعيد ìrìn àjò tí èèyàn fẹ́ rìn bí ìrìn àjò tá à ń sọ yìí ìrìn àjò tó jìnà ni ìrìn àjò tó ṣe kí ìjọmọ́ tó jìnà wà zẹ́ẹ̀dì lẹ́yìn ọba lera ni nǹkan pèsè mi tí mo mú dání kò lè jẹmi lébi tí mo lọ ẹ̀dá kò gbókù bá kú tán ẹ gbápò rẹ sì méjì láàfẹ́

gbogbo ẹ̀tọ́ tó yẹ kó fúyàwó náà ni ò mọ́ fún ẹlòmíì lórí burúkú rẹ̀ tí ń ṣe inú ayé ìyàtàrọ ọkọ ní ti ń ṣe ẹlòmíì àtàrọ ọmọ rẹ̀ náà ní ti lọ́wọ́ ẹlòmíì ibi tí wájẹ tí ń ti náà ni ò ti kí ẹ̀ pé àti kí n sáà ti jẹ kò fẹ́ mọ́ bòló ti ń rí ìlọ́kọ̀lọ́ abani wàlíbà káyà lórí ó ní mo láwọn àṣẹ́kùbù ẹ̀ṣẹ̀ kan látò àlámù àwọn ẹ̀ṣẹ̀ mi gẹ́ mi kò tiẹ̀ mo ṣe lọ́wọ́ bá dé Allahu ya'lamuha àmọ́lọ́wọ́ bá dá ìṣẹ̀ mímọ̀ fi sírì ó dámọ̀ ní kọ́kọ̀ wọ́n làálàní ó dámọ̀ ní gbangba ma ahlamu Allah anni ma ahlamu Allah anni ó ní á ah, ọlọ́wọ́ bá mọ̀ haidu amhalani ibi tọ́lọ̀ ní sùúrù fún mi dé ọlọ́run wá ń ṣe mí ní pẹ̀lẹ́ pẹ̀lẹ́ wà kọ́dídà máa dẹ́ ètò ìdánbí wàyẹ̀ sóòrò ní. ọlọ́run ọba èmi ń kọ́ ìdíníù níbi ẹ̀ṣẹ̀ mi ni wàyẹ̀ sóòrò ní ọlọ́run ọba dẹ̀ ń bà sí mi. ohun mọ́ ìwà bàjẹ́ tó ń gbọ́dọ̀ ọba dẹ̀ ń gbọ́ èyí tó yẹ kẹ́lò ní ìdí wa máa ìyẹn ronú níta tó wá máa gbó láyà láti tún wọn ṣe náà nìyẹn yà ìgbà tí mo ṣe ń dọ̀wọ́ lé ìbẹ́rẹ̀ kan fún ọmọ ìjẹun tó ṣe ní subhanallah nítorí ẹ̀kọ́ ọmọ ìbí lọ́nu pé yé àwọn ẹ̀ṣẹ̀ tí mò ń ṣẹ̀ṣẹ̀ nìkan fún ọmọ yìí tí mo fẹ́ lọ gbẹ́jọ́ rẹ̀ wájú ọlọ́run yìí afáàní tẹmúrù sàáàtù àyámi bílà lẹ́dàmì tẹmúrù sàáàtù àyámi bílà lẹ́dàmì ó láwọn ọjọ́ àwọn àkókò lé ayé mi àwọn àkókò ọjọ́ ayé mi gbogbo ẹ̀ ń lọ gbogbo ẹ̀ ń lọ bílà lẹ́dàmì mi jẹ́ rìgírẹ́tì rárá ولا بكاء ولا خوف ولا حزن ولا بكاء إن تي سكون ريه إن سكون دكري ولا خوف وبامي ولا حزن ما بانوجة وني أعدم يقولني أنا الذي أغلق الأبواب مجتهدا أنا الذي أغلق الأبواب مجتهدا على المعاصي وعين الله تنظر على المعاصي وعين الله تنظر ọlẹ́mí ni màá máa máa tilẹ̀kùn mọ́rí tí màá máa ṣe lọ́run wọn náà tó máa tilẹ̀kùn mọ́rí yóò tilẹ̀kùn mọ́rí ń ṣe ìdìnnà yóò tilẹ̀kùn mọ́rí yóò máa tẹ fóònù yóò máa lóun ọmọ yahoo yóò máa gbá àwọn yẹ̀lú. ó ní gbogbo tí mò ń ṣe tí mo ní mo tilẹ̀kùn mọ́rí àlẹ́ ni màá sì lórí pé mò ń ṣe lọ́ọ̀ni àmọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tí mò ń ṣe àti wà á yìí lọ́ọ́ lọ́ọ́rì tẹ̀ǹdúró àtúntò ọlọ́wọ́ bá kan ń wò nígbà yìí ní múra yìí gbogbo ẹ̀ náà lọ́wọ́ àti دعني أنوح على نفسي وأندبها دعني أنوح على نفسي وأندبها وأقطع الدهر بالتذكير والحزن أباني في ملا جن سكولي ميارا مي ونا سكولي ميارا ó ní ẹjẹ́ ń sunkún lórí ẹ̀mí ara mi ewu ẹni ẹjẹ́ ń gbàgbé gbogbo tí ń jẹ́lé ayé ẹjẹ́ ń lọ mọ́ ṣèrántí ikú ẹjẹ́ ń máa lọ ṣèrántí ìbànújẹ́ tó lè lọ rí bá mi tí n bá kọ̀ǹtínú lórí ìwẹ̀ ẹ̀sẹ̀ yìí ìta ìta lè máa wò. kàánà ní báyìí ó ní ka annari bayna tilka al-ahli muntarihan ó ní mo ríra mi bí ìgbà tó ṣe pé láàrin àwọn mọ̀lẹ́bí mi láàrin àwọn ará ilé mi láàrin ìyàwó àtọmọ bí ìgbà táìsàn kan wá gbà mí mú ó ní bàtà ìsìn gbà mí muntarihan mo kàn wá nà kalẹ̀ mo wá nà lẹ̀ kí n mọ́ تقلبني تقلبني على الفراش وأيديهم تقلبني ó ní wọ́n tẹ́ mi sórí bẹ́ẹ̀dì báyìí wa aydihim tuqallibuni ọwọ́ wọn náà fi ń yí mi padà síbí wọ́n fi ń yí mi padà èmi gángan lágbára sí ìdí mọ́ wọ́n kàn dé àtọwò nítorí ó náà wá lọ pe dókítà wá kéèyàn àlíjà nìgbé ah, ọkùnrin yìí máa orí ló ń pọ̀ kí yíò àníjà ni wọ́n pè wá kó lè wá túìtì mi ni o ó ní àmọ́ ń bi tọ́rọ̀ mi ti dé pẹ̀lú tó bá mi ọ̀rọ̀ dókítà kankan kọ́mọ́ wo ogun kan wọ̀rán tí ń ṣe mímọ́ wàṣádà náàzìrì subhanallah olóbá di pé ẹ̀mí mi la hawla wala quwwata illa billah ìbẹ̀lẹ̀ mí mi ti ń gbọ́n malakul maut ó ń fa ẹ̀mí mi báyìí ó ń fa ẹ̀mí mi báyìí bẹ́ẹ̀ lẹ̀mí mi ń gbọ̀n lẹ̀mí mi ń gbọ̀n min kulli irqin bila rifqin wala hawani subhanallah ah inna lil mauti lásàkàrọ̀ ikú dé ní lábá ó ní mi kúlè ẹ̀rìkín gbogbo sára mi mo wá fìlì pé gbogbo sàn mi báyìí ibẹ̀ ni mọ́lákùlì mọ́wò ibẹ̀ ni ti ń fa ìmí mi jáde ibẹ̀ ni ti ń fa ìbí láàrin fúnkín kò tiẹ̀ wá ṣe wí pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n là á wà ní kódà kò bá ń ṣe díẹ̀ díẹ̀ alẹ́ni tó yẹ kí mọ́lákùlì mọ́wò ti ṣe kú rẹ̀ díẹ̀ díẹ̀ ó ní dání jẹ mọ́ annabu wa muhammad annabi ọ̀hún ni kú rẹ̀ dé ní pariwo pé ìnàlùmọ́wò ti sàtàkà subhanallah tiẹ̀ ní òyìn àjọ tẹ̀lé ní òyìn àjọ kan ìwọ̀n tí wàá pẹ̀lẹ́ lẹ́kún jayé wà lókun wọn ti bá ti tiẹ̀ subhanallah tó bá di lọ́ọ̀ ìdíwọ̀n náà ti mọ ìgbọ̀n rèé واستخرج الروح مني واستخرج الروح مني في تبربرها فصار ريحها نيرا حين بربرني واستخرج الروح مني ó ní mọ́lákù ìmọ́tí ń gbà títí ń fa títí ń fa yìí at the end of the day at last ìgbẹ̀yìn ìgbẹ̀yìn ó padà fa ìmújáde kúrò lẹ́nu lára mi ó nígbà tó pa ìmígbò lára mi tán subhanallah wà sọ́rọ̀ rí kìímọ̀ ríran ní ìnà gọ́rọ̀gọ́rọ̀ ni ó ní bí tí mo ti pàtù pẹ̀lẹ́bì mi tí mo ní ọ̀ ọ̀ ọ̀ wà sọ́rọ̀ rí kìímọ̀ ríran gbogbo tó ẹnu mi ti di dókòrò gbogbo tó ẹnu mi ó ti kí ni jọmọ́ tí wọ́n lápò lùmọ́ ọmọ ìyá wa abdulkadir aburomna rahimahullah ọlọmọsàbà akẹwọn ìtọ ẹnu ẹ kóró ó ti dì lórí sàárè ó kù ú ọkọ kí ni ẹsẹ ọwọ́ rẹ̀ bí a ṣe kù ọjà kúṣẹ ọwọ́ ẹ náà nìyẹn bí a ṣe kù èmi já kúṣẹ ẹjẹ náà nìyẹn láti gbọ́dọ̀ mú sọ̀rọ̀ ìbáradà kí la fẹ́ lọ kí la fẹ́ lọ fi pàdé ọlọ́run ó yẹ kájọ máa ronú ẹ̀ pé tí kú bá tiẹ̀ wá dé báyìí gan kí la fẹ́ lọ fi pàdé ọlọ́run ọba gan kí la ṣe kalẹ̀ fọlọ́run ọba gan ìjáwó má dàkọ̀ dẹ́mùsàlì dàmùsì

ìwọ́nà tó ń gbàjẹ́ lẹ́nu àwọn èèyàn wọn ni ọ̀nà wá títà wọ̀ yóò tọ̀sí dáa nínú àdúrà kálíjà ìwé tó ẹkọ jí lórúkọ yẹn náà fílà kọ kí ni wọn wákàtí máa rà rẹ kọjá kí náà fílà kó pọ̀ nínú iṣẹ́ olóore rẹ ọmọ ìgbésẹ̀ ayé tó ń lò ní ìgbésẹ̀ ayé ẹni tí òòrè ti kú ni torí pé ẹni tí òòrè ti kú ni ó kàn kí ọ̀nà yàtọ̀ pé ìyún náà ti dá wọn rẹ ìyún náà ti dá ọmọ rẹ lómi dáwọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ báyìí plan ló ní jẹ́ inshallah àti máa ti kọ́ ọmọ fifty years ní ìlú wọn dá sí gbogbo àwọn ìjọ sọmọ máa lọ mú sókè láwá tó lọ pọ̀ à tá yóò sọ ọmọ ọpọ́ ọ̀dọ́ fifty years tó mú sókè láwá tó lọ pọ̀ à látàkókò yìí. وشد نبعي وصار الموت يجذبها وشد نبعي وصار الموت يجذبها من كل عرق بلا رزق ولا هون ولا هون من كل لا ولا واستخرج الروح مني في تضربرها الروح مني في وصار ريقي مريرا حين وصار ريقي مريرا حين وغرمدوني وغمضوني وراح الكل وانصرفوا ìjọ gbẹ̀yìn rẹ̀ o báadà ìyáàsì wàjọ́dù bí ṣíra alkafani ó ní wàgọ́mọ̀dúnì wàgọ́mọ̀dúnì ó ní gbà mú kú tọ́tí mọ́lákùnlé ó ti yú ẹ̀mí lára mi tán wọ́n واستخرج الروح مني في تغرغرها إما تجوى ميكا لبامي ميتين دان توا يوتا وصارا هي قيمة هي رانتي تو ẹnu mi kóró حين غرغرني nígbà tẹ́mi ń jáde lára mi ó nígbà tí ilé mi máa jáde tán mo jẹ́ lọ́júlẹ̀ mi onígbàgbọ́ àrọ̀júlẹ̀ wà gọ́mọ̀dú ni ó láwọn èèyàn ọ̀rẹ́ mọ̀lẹ́bí àwọn afáàṣú náà àwọn ọmọ ìyá ogun ni wọ́n gọ́mọ̀dú ni wọ́n bá mú ojú ìbáyọ̀ ojú àwọn àpò òṣèlú àpọ́nrọ̀júlẹ̀ àmọ́ lẹ́yìn pé wọ́n bọ́ ojú mi tán sọ̀rọ̀ onígbàdùkú padà sáyé rẹ̀ ní ohun àtẹ́kàn wá wò mí ni pé tó ti kú lóòótọ́ àti kí ni àbí òkú bí kálukú ṣe ń débẹ̀ tán rí pé òkú rẹ̀ náà rí wọ́n kàn ń fọwọ́ bọ́ mi lójú báyìí bá ṣe ń bọ́ mi lójú wàrọ̀ àlùkúlù wọ́n sọ̀rọ̀ bù oníkálukú ti padà ń wọn ọmọ ìyá mi lọ́dún tí bá ti fi ẹlẹ̀ dáàmọ̀ lọ́rẹ̀ bá ṣe fi ẹlẹ̀ dáàmọ̀ ṣe kí táàmà lọ́rẹ̀ ó wá ní àmọ́ kìíní kan tó wá kù ní pé báàdẹ ní ìyá àti nígbà tí wọ́n ti lù sí ọgbẹ́ eléyìí tó ti kú yìí kò lè ṣe kíni kò lè dìde mọ́ pàṣàpàṣà èyí tó ti kú yìí kò lè ṣe kíni kò báàdẹ ní ìyá àti lẹ́yìn tó ti lù sí ọ̀pù wọ́jẹ́ dùn tí ìṣe ọ̀rọ̀ ìkàtà rẹ̀ ó ní gbìyànjú tó pẹ̀kù náà ṣe ni pé wọ́n wá ṣe wàhálà wọ́n ṣe gbìyànjú ah, ẹja jẹ ẹja wówó ẹja lọ lera aṣọ láàfin lóòjì aṣọ táàfi dì kú ló kàn ẹjá máa lọ ìwówó táàfi dì òkú wàkọ́ ọmọ mọ̀ǹkà náà وقام من كان حبا للناس في عجل وقام من كان حب الناس في عجل وقام من كان حب الناس في عجل نحو المغسل يأتيني يغسلني ó lẹ́ni ó fẹ́ràn mi jùlọ àwọn èèyàn jọ náà ìgbìyànjú tó kàn lọ bá ń ṣe ni pé ẹ̀dàkùnta ló mọ̀ kú ẹ̀ dáadáa ó wá lọ bá ń wẹ́ni tó mú òkú wẹ̀ wá ǹjẹ́ ta ló kù tán fẹ́ wẹ̀ tán wá fẹ́ wẹ̀ sí ìlú ìmọ̀ àdìsá ẹ̀rọ àkùtí kálukú wá bá dé lálẹ́ ìwé yìí ta ni ó wẹ̀ fún wa tẹ̀pá wẹ̀ fún ara wa ni aṣọ ta wọ̀ lọ́rùn ìta ni ó bọ̀ lọ́rùn wa tẹ̀pá bọ̀ fún ara wa ni ìjọ tó bá ti rò pé wàá bọ̀ fún rẹ ò tí ì múra kalẹ̀ lẹ́kù aṣọ tó wà lọ́rùn èmi àti ìwọ́n lè bá wa bọ́ àjẹ́ náà

fátìní fàjá àní rọ́jùlùn فجاءني رجل منهم فجردني بنفسها وأعراني وأفضل ó ní bí wọ́n ti ń pariwo ta ló ń gbò fún wẹ́ o tàbí tó lẹ́kọ̀ọ́ ń pa wíwẹ̀ fún orí lọkùnrin nǹkan bá dé فجاءني رجل منهم ẹnìkan nú àwọn èèyàn ló bá mọ̀ sí lùtọ̀ فجردني mina siyabi ó ló sì yọ aṣọ kúrò lára mi wà á arọ ní ó wá já mi sí òhùn wá àbúrò dání ó dẹ̀ dá mi sílẹ̀ tó tó ti lòlò. jọ̀mọ́ fíjẹ́ ló ṣe mí o. ẹ̀kọ́ ìsìláàmù ó kàn sọ pé àwọn ibì kan wà níbi ara tí ò gbọ́dọ̀ wà lásán ó ní pé tá bá bọ́ ogun aṣọ lára òkú tán ṣe rí ibi private part yẹn ibi private part yẹn a gbọ́dọ̀ wá sọ ọ̀kan táàtì kí ni táàtì kọ́ wà ní. nkẹ́yọ̀ kan tí ó kọ́ bà lára ẹ̀yìn ẹ gbogbo apá rẹ gbogbo àyà rẹ gbogbo kíníkà rẹ wọn sì gbogbo ẹ̀ka rẹ yóò wá gbé ọlọ́ọ̀tọ́ wá gbé sórí ibì kan báyìí yóò jẹ́ fún wọn lọ́wọ́ bí ó ṣe wá ń lọ yóò fi wọn lọ pìpìà kí ni pìpìà wọn ti fẹ́ wẹ̀ fún wọn wọ́n tọ́ ọmọ ń wẹ̀ fún ara rẹ ó padà wá kíkẹ́ ẹni táwọn ọmọ Tọ́lá wá gbé mi sórí kí ní kan bá ibi tébù kan bá oníbẹ̀ náà gbé mi sí, mọ́ ń tọrí hàn kí wọ́n tẹ́ mi ilẹ̀ tẹ́mi náà wá tẹ́ra mi ilẹ̀ bẹ́ẹ̀, pàtọ́rọ̀ fọ́ùkì. Ó ní ìdí òmà bí omi tí ó mọ̀ tẹ́ sí mi lára níbi tí wọ́n tẹ́ mi sí olóko tí wọ́n sì yẹ. Wà امرأتي وغسلني غسلا ثلاثا ونادى القوم بالكفر أنا bẹ̀rẹ̀ sí ní dámi sí mi lára wọ́gọ́ sẹ́lẹ̀ ni ó bẹ̀rẹ̀ sí ní wẹ̀ fún mi gúúsùlẹ̀ mi sọ̀lẹ̀ ẹ̀sọ́ ìwẹ̀ náà mẹ́ta náà wẹ̀wẹ̀ ń fún mi wà náà dàlùkọ́wò máa fi lè kábà ní ìgbà ọkùnrin ní wẹ̀ fún mi tán ó bá ń pariwo pé ẹ bá dì í taná bẹ́ẹ̀ dì ìwọ ìwé bí wọ́n ṣe dì wájọ́ kan hali yorùbá ìrìn àjò yìí ti lọ múra kalẹ̀ ní. wà á ń bá sọ̀rọ̀ ní ìsìnyá bá ńlá kí máa máa lára. kí a máa pọ́ ti sọ lẹ́ẹ̀kan pé wọ́n ti jọ aṣọ láàrọ̀ òun bí kú ti ríre o ó nígbà tán gba gbogbo aṣọ yóò tán wọ alìbàtú ní fi yá bá ó ná ṣẹ̀ṣẹ̀ wá wọ aṣọ mi fún mi láti mẹ́rẹ̀mẹ́lá aṣọ tí ò níbi tá a mọ́ ń kapábọ̀ aṣọ tí ò níbi tá a mọ́ ń fi ẹsẹ̀ lọ kìí ṣe bùbá kìí ṣe ṣòkòtò aṣọ gbalata tẹ́tẹ̀ fún mi lásán وصار داني حلوط حين حلقني طيب. وصار زاني حلوط حين حلقني وأخرجوني من الدنيا فوا أسفا وأخرجوني من الدنيا فوا أسفا على رحيل بلا زاد يبلغني يبلغني لا إله إلا الله بلا زاد يبلغني وأخرجوني من الدنيا ودي ما تبقى kúrò ní ayé náà nù o wọ́n sì yọ mí ní sẹ́tìn àwọn tí ń bẹnu ayé fáwà asàfàn o ìbànújẹ́ mọ́ rèé o aláàránṣẹ́ ni ìpèsè tó lè gbé mi dópin ìrìn àjò náà kò sí lọ́wọ́ mi fàhámàlúni alẹ́lẹ́kùnláàfi àrùbáàbẹ̀. ó láwọn èèyàn mẹ́rin péré kan náà kan ọ̀rọ̀ agbémi àwọn náà èèyàn mẹ́rin ni èèyàn kan gbémi níwájú èèyàn kan gbé lẹ́gbẹ̀ẹ́ kejì èèyàn kan gbémi lẹ́yìn èèyàn kan tún gbémi lẹ́gbẹ̀ẹ́ kejì ó náà wá gbémi síbi èjìká wọn nínú mi dáàlì. la ilaha illallah ó ní báwọn mẹ́rin ènìyàn ti gbémi báyìí ẹnìkan wà lẹ́gbẹ̀ẹ́ bí ẹnìkan wà lẹ́gbẹ̀ẹ́ bí eléyìí fọwọ́ bí gbé eléyìí náà fọwọ́ bí gbé ẹnìkan wà lẹ́yìn ìyẹn fọwọ́ yẹn gbé eléyìí náà gbé ó náà wá gbémi lọ báyìí ó ní bá ṣe ń gbémi lọ gbogbo àwọn tó kù tí ń tẹ̀lé mi yóò ṣá yí àwọn kan sì mí lọ ní òun wọ́n ṣe kí jọmọ́ bí a ṣe máa sin wọ́n lọ́ọ̀ nìyẹn ìgbò là lọ UK US ìgbò là lọ ìlànà kọ́bùr à ń sìn lọ sínú sàárè rẹ̀ tí ó sì débẹ̀ ibẹ̀ náà sì ni yóò mọ̀ gbé ìwọ náà bá ṣe sin wọn náà nìyẹn èmi náà bá ṣe máa sin èmi náà nìyẹn máa lọ sa àdáta lè ha rí ìwé ìlà kí ló pìpì ẹ̀ka rẹ̀ fún àjò yìí ọmọ nàbí adámẹ̀ ẹja sí làákà yìí sí làákà yìí ni pé tí a gbé ìjọba ní pé à ń lọ sí ájì à ní dáàmú palẹ̀ má bà ní dáàmú palẹ̀ mọ́ ọ̀rẹ́ tí wọ́n fọ́ mọ̀ràn ẹ̀dì gàrí dání o oúnjẹ lè tán o ẹmọ́wó dání o ẹ̀ṣẹ́ dọ́là dání o ẹ̀ṣẹ́ ríyàlì dání o àbí gbogbo ẹ̀ṣẹ́ gbogbo ẹ̀ à ń pìpì ẹ̀ kalẹ̀ ìrìn àjò bí tí ò ń lọ ìrìn àjò tó ṣùọ̀ pé wàá lọ ò wá mọ̀ bóyá lẹ́yìn ló ń lọ kí nìwọ náà ti pàdé ti kalẹ̀ ordinary gbà ń lọlé ọdún lásán jẹ́ paramásán dání ibi ọjọ́ bẹ́ẹ̀ ni mo fẹ́ lọlé ọdún máa lọ́jọ́ mẹ́wàá àmàdì ẹni máa ń fi àmì ìfẹ́ fọ́sọ rárá ó lè bí aṣọ mẹ́jọ dání àyíbẹ̀ ẹ̀kọ́ ni a máa mú búrọ́ọ̀ṣì wa dání àti kí ni o toothpaste kí là ń pìpẹ́ kalẹ̀ ni à ń lọlé ọdún a máa tún mówó dání pé a bá délé ọdún kalẹ̀ ní nǹkan náà a tún mú owó tuntun ẹlòmí ò tún mọ́ lọ ṣẹ́ owó tuntun dání pé àwọn ìyá kan wà owó agánran ní mọ́ ṣẹ́jẹ́ ní mọ́ jọ wọn lórí à ń pìpì àkalẹ̀ fún ní àjò pa ń lọ ní ọdún iléyá ìrìn àjò wo lọ pìpì àkalẹ̀ kí lọ pìpì àkalẹ̀ fún àjò olú sàárè wọ́n á ní rẹ́ṣìlá tó wà jìbà gbogbo àwọn ìrìn àjò tó kù tẹ́rí ta mọ́rin náà lèyẹn kìí ṣe rẹ́ṣìlá láàzìmà ìyá mo lè bínú gbọ́dọ̀ ìlọlí ìlọlúwa mọ́ ìlọ́mọ́ náà nù ayé ni àwọn ọlọ́mọ́ tèmi lọ́mọ́ àlè èmi mọ̀ lọ́lúwà ọ̀ lórí mi fọwọ́ ti júwe lé bàbá ṣe mi. gbọ́ ìwé ní tó dá ẹ ibi tọ́rọ̀ jẹ̀ tó á dé yìí ṣàrí gbogbo èmi ní Ghana tí ibi jáde láyé ìdí Ghana ẹ̀dàkùtà ni ó bí mi. a ní rihlatu laysat min hada laysat bi lazima amma rihlatu lazima fa hiya rihlatu al-akhirah fa hiya ar-rihla ila al-qabr ìrìn àjò tó jẹ́ ìrìn àjò lè escape ẹ̀ oníkó ẹ̀ṣẹ̀ lọ ní òrọ́gbọ́n dásù àmọ́ tó bá lè jẹ́ pé ìrìn àjò ilé ayé yìí ìrìn àjò tó ní ìfìyà tó ní option àti sọ pé mi ò lọ tó bá yẹ pé o gbọ́dọ̀ prepare kalẹ̀ lórí ẹ̀ o fẹ́ lọ lọ nítòsí bí o ń prepare kalẹ̀ kódà o fẹ́ lọ Ìbàdàn tí wàá kàn lọ́jọ́ méjì o ń di ẹrù kalẹ̀ o ń di sínú báàgì báwo lo ti wá fẹ́ lọ ní sàárè tó ní prepare kalẹ̀ báwo wá ti fẹ́ ṣe ìrìn àjò lọ sínú sàárè tó ní ní nǹkan tí wàá mú dání kalẹ̀ àbániwà kọ́dàmù ní ìlànà mìíràn wọ́n sọ̀rọ̀ mù. khalfal imami fasalla thumma wadda'ani. la ilaha illallah. ó ní wà kọ́dàmù ní ìlànà mìíràn ó nígbà tí kìíní ìdójú ẹ̀ ó náà bá wá nígbà wọn gbé mi ẹnìkan láwọn mẹ́rin kan ti ń gbé lẹ́ẹ̀kan tí kálukú ń sí lọ ó nígbà tó débì kan wọ́n bá gbé mi kalẹ̀ ǹjẹ́ kí lọ́fẹ́ ní wọ́n gbé mi síbi mìíràn wọ́n sọ̀rọ̀ fún àwọn mẹ́rin tó gbé mi àwọn tó ń tẹ̀lé mi wọ́n kú lẹ́gbẹ̀ẹ́ bí mo ó di gbére ó ṣàlàyé. sọ́nàwó sọ́nàwó sọ́nàwó sọ́nàwó. wala sujuda. ọlọ́mọdé àkẹ́ gbogbo wa o. Sọ́lọ́ aláyà sọ̀láàtà, ó ní wọ́n kírù kan sí mi lára ń jọ náà, ìrún náà, ìrún náà lẹ́rùkú àláà, ìrún tí yẹ mọ́ rùkú bẹ̀rẹ̀. Wọ́n lá sùjúdà, kódà ìrún náà wọ́n fórí kan lẹ́jọ́ tí wọ́n ti la'allallaha ọmọ yá mi kí n tó bá pìpì àkàlẹ̀ gẹ́gẹ́ oníṣẹ́ rẹ̀ o wà àìlẹ́ ìsàlẹ̀ ìrìnsáàmì ìlànà wà máa tó mo lé àǹfóṣekí mi bẹ̀rẹ̀ xeyìrì tó ti dúró wà ìlànà wá. ìdíkà lukú bá ṣe ló bá ọmọ ìyá àbẹ̀lẹ̀ mìsíkọ́lá bá rọ̀ sí mi xeyìrì ومن يعمل مثقال ذرة شرا انتو باشي قولي واضح قولي وابو وأنزلوني وأنزلوني إذا قدروا على منهم وقدموا واحدا منهم يلاحظون وأنزلوني إلى قبري onígbà àwọn kí ìrùntọ́ náà bá gbé mi ó di gìlà gìlà gìlà wà anzaluni ila qabri wọ́n bá bẹ̀rẹ̀ sí ní gbé mi wọnú sàárè mi aláàmáhàlé wọ́n ti ẹ̀pọ́n mi lé wọ́n wá ń gbé mi pẹ̀lú pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ẹ̀rọ agbé ẹ̀rọ agbé tí wọ́n ẹgbóríwá ẹgbóríwá ẹ̀rọ aṣẹ ó lọ díẹ̀ díẹ̀ díẹ̀ nínú yọ̀nà ṣèdò mi aná ní kẹ́nìkan ní mọ́tà lọ́wọ́ sàlẹ̀ ìyẹn ló wá ń ṣe láàbù fún ní bílẹ̀sì ní dáadáa nínú bí wọ́n ṣe ń sùn وكشف الثوب عنه وظهور ينظر وأكتب الدمع وأكتب الدمع وأكتب الدمع من عينه أمرك وكشف الثوب عن وجهه ó ní ẹni yìí gbà kó tiẹ̀ tún gbé mi sínú sàárè tán òun bá tún tí ni ó fẹ́ wò mí àbí mi ìdí ìfúnni ó nígbà tó ṣe o tó ṣí aṣọ tó rójú mi tó ní pé lèyí ti lọ wà á sábà dáàmù àmì àìlẹ́yìn agara kan àbá lẹ́sẹ̀ kan náà omi dẹ̀ fún dà lójú ẹ̀ náà lójú sínú òfin bẹ́ẹ̀ ni gbogbo àwọn ìṣẹ́lẹ̀ ìdáàmú bá pàdé nígbà tá a bá ń sùkúrù ìyẹn wọ̀nyá mi gbogbo tá à ń sọ yìí rèéṣìlá tẹmúrú bí ha wà láàbò tì ìrìn àjò tí wàá lọ tí wàá kọjá ń bẹ̀ ní tèmi á dé tiẹ̀ náà dé àmọ́jọ́ wo ni òun náà láàmọ́ àìwá mọ́jọ́ tí ó jẹ́ yìí náà láti gbọ́dọ̀ múra فقام محترما بالعزم مشتملا وصفف اللبن من فوق وفارقني وصفف اللبن من فوق وفارقني ọ̀nà abẹ́rẹ̀ sí ní tó sàárè wọ́n bẹ̀rẹ̀ sí ní tó gbogbo ẹ̀ ó wá mú àwọn òkúta wọ́n bẹ̀rẹ̀ sí ní tó sórí ẹ̀ pé kí yẹ̀pẹ̀ ó bá lè mẹ́jà sórí rẹ̀ ó nígbà tó kó gbogbo ẹ̀ tán ló bá parí pé wà kọ́ ọ̀la húlù àléyìí túrùbà wà ní sẹ́ni حسن الثواب ó nígbà tó jẹ́ ẹ̀kẹ́ ọ̀rọ̀ pàdé pé húlù aléyìí tó rò yẹ máa dá ẹgbẹ̀ bó la ilaha illallah àwọn ń pèrà wọn pé ẹ̀yin na wá bu yẹ̀pẹ̀ sí àwọn ẹ̀yin náà mo jà sí pé abẹ́sẹ̀ káwọn da yẹ̀pẹ̀ sí ni àwọn eléyìí àwọn eléyìí ó fọwọ́ bu kí wọn wọ́n bu lẹ́ẹ̀kíní wọ́n bu lẹ́ẹ̀kejì wọ́n bu lẹ́ẹ̀kẹta kálukó àwọn àfa àwọn oṣù wa máa sọ fún wọn pé ẹjẹ́ àjọ gbìyànjú kájọ bu yẹ̀pẹ̀ sí lára o tó dẹ́ni bá bà sí yóò kú o yóò máa gba aláàdáná fẹ́ bà sí ìwọ tọmọ túbọ̀ wọn bà sí rẹ o à ń yọ kú òní sẹ́sìn àwọn aláàyè à ń yọ ẹ kú òní kíni sẹ́sìn àwọn aláàyè kò sí bó bá ṣe náà ìbùtó kò sí bó ṣe dá tó kò sí bó ṣe rẹwà tó ó lé kú tọ́ka nípa ọlọ́jọ́ márùn pẹ̀lú wa nílé ìlú ọjọ́ márùn rẹ pẹ̀lú wa nínú ilé ọmọrùn ni ọ sì rùn pa wá so a tún gbé ọlọ́run sáré gan nínú àǹfààní ibẹ̀ ní pé àfẹ́kọ̀ ọ̀rùn pa wá ọmọ ànábì adamu ọlọ́ọ̀bọ̀ wá sùhánù wọ́n tara nìkan ló kẹsàn wálé olùwárí wọn lọ́kọ́ dìkan rọ́m náà bá ní adam wà hàmàlì náà fi bẹ́rù wọn bá har mùrùzàkà náà omi náà tọ́jú bá ọlọ́ọ̀bọ̀ wá sùhánù wọ́n tara aláwọ̀ aláfún ọmọ ànábì adamu ni ọlọ́ọ̀ wá pọ́n wa dé tán wá ń jọra wa lóhùn ọlọ́ọ̀ pọ́n wa dé tán wá bẹ̀rẹ̀ sí ní ṣègbéraga ọlọ́ọ̀ bá pọ́n wa dé tán ọlọ́ọ̀ wọn bá àwọn òfin rẹ̀ wá di nǹkan tá أفعل لا أم هناك ولا القبر في دولة لا أم هناك لا أم هناك ولا القبر في ظلمة أظن فيكم ولا أخذ يؤنسني شاري ikú ní kálukú wa náà sì kú yìí ìṣẹ̀lẹ̀ yìí tí yóò sì ṣẹlẹ̀ ní gbogbo wa títán ká lo òpin ayé báyìí bí gbogbo wa ṣe máa lò náà rí tó wá kù ní agbọ́dọ̀ wá ló bá wa sọ̀rọ̀ lórí tẹ́mi bá fẹ́ gbóngbò pé mo fẹ́ múra kalẹ̀ lókun ìwọ náà wá fẹ́ gbóngbò pé mo fẹ́ múra kalẹ̀ lókun ìlànà ọ̀nà òun la wá fẹ́ gbà fi múra kalẹ̀ kí ni ìṣẹ̀dá èmi àti ìjọri pé yóò kàn wá báyìí wàbí hàn lè bayá ni mo tàṣà pẹ̀lú díẹ̀ tá yìí náà ó dàbí pé súrọ̀ rẹ̀ kàyàlíyà ó yẹ kó ti mọ wà ní ọpọlọ wa bí kú ó ṣe pa wá yẹn bí wọ́n ṣe ṣe wá lẹ́yìn ikú ó dàbí pé ẹ̀ka fi mọ rí báyìí ní ti pé bí ó ṣe ṣẹlẹ̀ sí wa ilé nítòkù ni pé kí wá lájọ pèsè àkàlẹ̀ ní ọjọ́ náà àkọ́kọ́ téèyàn fi máa ń múra kalẹ̀ tó kú ni pé oníkàlùkù wa ò lọ rẹ̀ tú bá oníkàlùkù wa kálọ̀ lé tẹ́kẹ́ ní ẹjẹ́ àlọ́ mú gbèsè ayé tuntun kémi ó jòkó láti ní pé ẹ́ ìkùlà gbọ́ yìí bóyá lẹ́yìn ilé ni wọ́n á lọ jòkó lọ ronú kí làwọn ìwà ẹ̀ṣẹ̀ kí làwọn ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ tí ń jáde lẹ́nu wọn kí làwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ tó ọmọ ń ṣe níṣẹ́ tó ní kálukú bá wá wo gbogbo ẹ̀ lọ́ta wo gbogbo ẹ̀ káwa mọ ìjà wọn mẹ́ lẹ́yọ kọ̀ọ̀kan káwa mọ kí wá mẹ́ ọ̀gbìn yìí kó wá ṣe kí ni kò mọ̀ tún bá òbúrọ̀ kó máa ṣe ní kó túbá onízìnà kó máa ṣe ní kó túbá onífídà kó náà máa ṣe ní kó túbá ẹlẹ́bọ kó náà máa ṣe ní kó máa túbá gbogbo ọ̀nà tí kálukú wa náà bá mọ̀ pa fi ń da nǹkan rú káwa mọ̀ tún bá ń bẹ̀rẹ̀ lọ́kọ̀ọ̀kan ààrẹ àkúwà lè ṣe ìlà àti ìmọ̀ràn nǹkan alákọ̀ọ́kọ́ nù àtàwùbàtú wàlmáàdá wàlínà àtàwùbàtú ilọ̀lá wàlmáàdá ilẹ̀ ká túbà lọ sọ́dọ̀ náà wàlá subhanahu wa ta'ala ọlọ́run bá ìjọ wọn ẹgbẹ́ wà mẹ́lẹ́mìẹ̀ tó fẹ́ ẹnikẹ́ni tó náà mọ̀ bóun dára sọ́dọ̀ ènìyàn lọ tí ò bá wá túbà فأولئك هم الظالمون ọlọ́run láwọn alábòsí gan ló ń sáré irú wọn àbòsí tó kọ́kọ́ ṣe kó tó rò pé òun ṣàbòsí báwọn èèyàn ó ti kọ́kọ́ ṣe àbòsí bí ń ẹ̀mí ara rẹ̀ ìlú ọmọ ìyá mi kò ní kan òbí wá kò ní ìdí ká bèèrè lọ́wọ́ ẹ̀ ìwọ gán ti mọ̀ fúnra ẹ pé ẹlẹ́sẹ̀ ni ọ ọlọ́run láwọn subhanahu wa ọlọ́lọ́mà nẹ́bí adámọ́ ọlọ́lọ́ sí yí bá sí rọ̀ ó rí rẹ̀ tán ó mọ rẹ̀ tán ó mọ bóhun ti jẹ́ ó sì mọ bóhun ti rí wọ́n lọ́wọ́ alùkọ́ ọmọ àti rọ̀ kódà tó bá ń pàwọn ẹkíìsì tí ò nítumọ̀ kan lẹ̀ ẹ̀ẹ́dìrí kan ẹ̀ẹ́dìrí jẹ́ kìí ṣe wọ́n gẹ́mọ̀ tó bá jòkó mọ́ rẹ̀ ah mo bẹ̀rẹ̀ ń kàwé ìrìnàjò èmi gẹ́mọ̀ pé wà tí mo rí ìwá kí ni mo dà mí ẹ̀ gbọ́ táwọn àbáwá lẹ́yìn bá wí àwọn bàbá wa lẹ̀ Yorùbá sọ pé okùnkùn lè kùn kọ́ inú wọ́n tẹ́rí ọ̀daràn kan ò ní dákù kó kú òun àtọ́lọ́run nìkan láì nínú kò nínú inú òkùnkùn yóò mọ̀ mọ́nú ọkàn rẹ̀ pé á ìwà kò sí lẹ́nu wà sí torí gbogbo tó tí wọn náà bá ti wá mọ̀ pé tó o bá jókòó ìwọ náà lọ dẹ̀wò lálẹ́ kọ̀ọ̀kan tó kọ́ ronú para rẹ̀ àwọn tí wọn náà ronú lé lórí tó mọ̀ pọ̀ ṣàbòsí mẹ́ láti ní ọ̀nà ìṣ

bó wà ní tó wọ́n tẹ bá kú lálẹ́ yìí kọ́ ah, ah, ìgbùgbò ẹ̀rọ̀ra ẹ má tún sọ yìí mọ́ ká má sọ o ni mọ́ ẹwẹ̀ ẹ̀rọ̀ jẹ́ ká mọ̀ wà positive ni ẹwà gbé negative ah negative o reality ní jazakallahu khairan gbogbo pláàni ìyàbá tó pláàni yẹn ó lè dálẹ̀ ìṣògbé dàrú yóò gbé ó máa dàrú yẹ́kẹ́yẹ́kẹ́ ni òun jẹ́ òkè ẹwọ́n máa yá wá tájọ pláàni lẹ́tọ̀ yìí Abu Ramla rahimahullah wa sallallahu alaihi wa sallam gbogbo sáàtẹ̀ ilé ìwòló sojú ọmọ ìyára wọn tó sojú ẹ̀ náà sójú rẹ̀ náà àwa ló kù láì ṣe báyìí tí ó tó kù lẹ́nu ọ̀bá tó bá rí ṣe tó ìwọ́n ọmọ ìyá mi ìgbésí ayé tí yẹn gbọdọ̀ mọ ìgbé ìgbésí ayé pé mò ń kúrò níbàá mò ń sọ̀rọ̀ lọ́wọ́ báyìí kò lè kú ẹ̀dẹ̀ wò mọ̀ràn lẹ́wọ̀ Muhammad sallallahu alaihi wasallam alábì ní olùkóró háàbí malabda olùkóró háàbí malabda alábì ẹ̀mọ̀rántí níbi kan ní àfíwù mẹ́bíkiri àdébí lọ́tà ẹ máa pọ̀ lẹ́nu tí ó máa rántí tí ma ń wúlé àdùn tí ma ń wúlé omi àbá àmà ìyàwó ló fẹ́ fẹ́ lójú àgbà á ah, ìyàwó mi ó á ah, ìgbà níyàwó báyìí máa ṣe báyìí ìyàwó mi ìyàtọ̀ ìyàwó mi ìyàwó mi ìyàwó mi ó akụrụ dịka ọkụkụrụ okwuọla ọyịzọ gị n'onu ọkụkụrụ àti ráwọn ọmọ ẹ̀ á fi pé subhanallah everybody ló ti gbáre lè nígbà àwọn ọmọ àti bọ́dà àti ìta wọ́n sì lọ ṣe ákùnrin nìkan àwọn ti máa tráfù ní o tó sí gẹ́gẹ́ bí wọ́n tráfù lọ wọ́n ń ní wọn spinal cord ó kànjọ́ náà ẹ̀rá gbogbo pláàni wọ́n domi àbí òdomi domi àìwá mọ̀yà àwọn ìlú ní ìgbàmọ̀ ń bọ̀ lọ́nà kú ilé adùn ní kú máa ń wó ikú dàjọ́ pé ma ń wólé adùn yìí ń tá a gbọ́dọ̀ máa rántí gbogbo ìgbà ni anábùwà Muhammad sallallahu alaihi wa sallam inni anábìrin bọ̀ síbi tọ́wọ̀ dé yìí fa zùúrù ha ẹ máa lọ bẹ sàárè wò fa iná ha kínú kó mọ̀ àkìrọ̀ níbi bí bẹ́ẹ̀ wò yẹn yóò máa di ẹran ti bẹ́ẹ̀ fún ọjọ́ kan ẹ dákun ká máa máa fi gbé tó gbogbo sí ayé wa dáhùn dé níjọ́ kan náà ní mọ́nàkùnrin mọ́ òun náà ní ìwọ̀n dídọ̀ ìkànnà àwọn àlùfáà wa العلامة محمد بن صالح العثيمين عليه رحمة الله أن الذي ينبغي للإنسان العاقل كلما رأى من نفسه طموحا إلى الدنيا وانشغالا بها واغترارا بها أن يتذكر الله wọ́n ní tó da fún nílà káyọ̀ máa lọ́dọ̀ adáwọ̀ rẹ̀ pé gbogbo lọ́dún bá ti rẹ́nà tó tó wà nígbà yìí àbí tó bá ti ronú àbẹ̀rẹ̀ mọ́tò kò fẹ́ kọ́lé kò fẹ́ fẹ́yàwó kò fẹ́ tìgbà wọ́n nínú tó gbọ́dọ̀ tètè máa rántí kú náà ni pé kò dẹ̀ tó máa kú yìí so mo dẹ̀ tún wá kú yẹn yóò lè máa rẹguléètì ìtànjẹ tó bá gbà tànjẹ pẹ̀lú kí nìyẹn lulẹ̀ ayé ẹ̀dàpẹ̀jẹ́ ká lọ kẹ́kọ̀ọ́ ń pa ìmọ̀ ìṣẹ̀lẹ̀ inú ọ̀rọ̀ ẹnu wa ikú kò mọ̀ jáde òun ronú kíní kan lórí ọmọ rẹ̀ ah, ọlọ́pàá ti pa àwọn ọmọ tó ṣe báyìí ah, ah, ọlọ́pàá lẹ́bi ọlọ́pàá ti wá fún àmọ́ fẹ́ ti ìjọba ọlọ́pàá lẹ́bi yìí wà ẹ jẹ́ kó mọ̀ pọ̀ ní ọ̀rọ̀ wa bọ́lọ̀ bá fẹ́ bẹ́ẹ̀ tẹ́lí insha allah gbọ́dọ̀ wọn àti wọn kọ́ ìrònú súnà ayébẹ̀ kọ́ ọlọ́jọ́ kò lánà lè ṣe ìrìnnà ìbá ìrìnnà ìbá allah a gbọ́dọ̀ mọ́ sọ kàtìkàlù kí ni o ẹ allah yẹn ẹ má jẹ́ ká kàn jẹ́ kó ẹjẹ́ pé níta bá ń wuyẹ tí gbọ́nà pé ìṣà ọ̀gbà gbọ́nà bá fẹ́ pé ààrùn ṣe bákan náà tọ́lọ̀ ń bá sì sọ pé kò sí ìgbà gbogbo tá a ti fẹ́ mọ plan ẹ̀jẹ̀ kó mọ já ìlẹ́nu wa pé á ah, pẹ̀lú ògbó ọlọ́run láàárọ̀ la agbọ̀fẹ́ jọ fẹ́ lọ tẹ́lẹ̀ mi ò bá sí gbà á ìyàwó wa la ń plan kí ní kàwá ń sọ tó bá ti dọ̀la fẹ́ lọ sí ẹ̀fẹ́ lọ rí rẹ̀ já ah, tẹ́lẹ̀ mi ò bá sí gbà á tẹ́lifóònù yẹn tẹ́lẹ̀ mi ò bá ti gbà yẹn à ń sọ fúyàwó wa nìyẹn pé ó lè gbà tiẹ̀ ó lè ṣe kémi náà lè gbà tiẹ̀ náà ìyẹn á jẹ́ ká lè mọ wà lórí àwọn nǹkan tá a bá ń ṣe á lè mọ sọ́ra wa ọ̀rọ̀ la bẹ́ẹ̀ sọ à sọ bá ti sọ torí ká àwọn pé à ah, ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹ̀ eh, mo lè sọ ọ́ tán kẹ́lẹ́ mi ó ṣe kíni kẹ́lẹ́ mi ó gbà á ìjọ ọ̀rọ̀ tí mo sọ tó yẹ pé tí bá sọ tẹ́lẹ̀ mi lè gbà yìí ǹjẹ́ mo lè wá di pé n bá dénú sàárè mo lè rí mi lọ pẹ̀lú ẹ̀. yàrá mùsùlùmí Ah, ọjọ́ ti lọ́wọ́ ah, wọ́n sì ní àsùkùdá ní pọ̀ àmọ́ ká pẹ́lú àwọn ìtẹ́lẹ̀ ìlú kan. ṣé ilẹ̀yìn pa bá tú wá lọ sọ́dọ̀ lọ́wọ́ wa ta wá jẹ́ kí ìrántí púpọ̀ pọ̀ nínú ọ̀rọ̀ ẹ̀nu wa inú rẹ̀ ẹsẹ̀ wa ìrántí púpọ̀ pọ̀ kódà nínú tá à ń ṣe nú ayé ẹmọ ọkàn lè déjọ́ ní pé ọkàn fẹ́ ra mọ́tò ìgbọ́jú rà ní mọ́ra mọ́tò yìí náà ní ọbẹ̀ kọ́lé ọbẹ̀ kọkànkọ́ kọkànkọ́ káàkiri bó bá ṣe ń kọ ká dédé bí gbogbo yẹn ṣe ń kọ ẹ lòun náà ti kú ni wà á mọ̀ pé ṣé nǹkan láti fún ọdún múra kalẹ̀ dé kú ó ilá wọlé àmàlù sọ̀rọ̀ iṣẹ́ olóore àmọ́ ṣe arápá múra kalẹ̀ dé yẹn sáré iṣẹ́ olóore yẹn ọlọ́mọ sanu wa pàtàkì lẹ́yìn ọmọ ẹ̀yà àtàjọ ṣe súnmọ́ ó gbà wá lójú ẹ̀ tẹ bá débi àlàámọ́lù sọ́ọ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló gbàjẹ́ o ẹlòmíì amọ́lù sọ́ọ̀lẹ̀ kò kí ń ṣe fáìn onírọ̀gbọ̀n alihamudulilá abọ́dúgbẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ní sí ọlọ́run ga àwọn tó mọ̀ fáwọn ọgbà wọn arọ ọmọ ìyá sòkòtò rẹ amọ́lù sọ́ọ̀lẹ̀ ọlọ́run ní sí ọlọ́run tí àmọ́ tó ń bọ̀ kí nù tán èyí ṣe tọ́ kò jẹjẹ ẹni tán náà ní nǹkan ṣe kúrò nínú ọ̀rọ̀ yẹn àbíkà àbíkà subhanallah alhamdulilayi subhanallah alhamdulilayi subhanallah alhamdulilayi subhanallah alhamdulilayi ǹjẹ́ àbíkà rú pọ̀ lẹ́nu rẹ̀ àwọn èyí ṣe àbíkà rú mọ́ àwọn àlùfáà wa tá a kì í pè láwọn àlùfáà wa bọ́tú lu ayékọ́ yìí o sheikh na aláàbà abdul aziz bin wọn a máa sáná kàdé wọn máa sá bẹ́ẹ̀ tí wọ́n máa dán sá ìrántí ọlọ́run zikiri ọlọ́run subhanallah kàmí subhanallah yàrá subhanallah kàmí subhanallah yàrá níbi iṣẹ́ rẹ̀ jẹ́ púpọ̀ nínú ọ̀rọ̀ ẹnu rẹ̀ níbi ojú orí ìrìn jẹ́ púpọ̀ nínú ọ̀rọ̀ kódà àwọn nígbà wọn bá ń ṣe lẹ́tọ̀ ọ̀rọ̀ báyìí tó bá jẹ́ dákẹ́ díẹ̀ àsìkò tó fi dákẹ́ díẹ̀ yẹn ìrántí ọlọ́run bá lọ yìí

ẹ bá gbé ní ìdílé ẹ bá bá mánéjì ẹ̀kún ní oṣù kan tó kọ́ra à à sẹ̀mó rè à à àwòrán rè à epo rè ẹ̀dọ̀ mélòó ló mọ sí wẹlé ìgbìmọ̀ wa mélòó ló mọ sí ìgbìmọ̀ wa àyè ṣe yìí tára sí olóore rẹ̀ ni ẹ bá wọn yan nínú tó yẹ kó mọ ṣẹlẹ̀ ẹ wá bàbá wa tí wọ́n ti lọ tẹ́lómi lè ranjú kó mọ pariwo níbi díà níwọ̀n alágbàpọ̀ níwọ̀n ìgbìlẹ̀ ẹ̀rọ kó lè mọ pariwo rẹ̀ àwọn ẹgbẹ́ wọn gbọ́dọ̀ báwọn tí wọ́n bá kú tán kí lọ́mọ sọ pa wọn aláàbí mọ́ lọ́wọ́ báyìí ẹlòmíì jẹ́rí tó bá kú tán báyìí kódà àwa tá a dọjọ́ mọ̀ ìyá gan a ah, kí ní nǹkan tó fẹ́ sí àbáǹtọ́ ń báyìí ó rí òbí ọmọ lọ́dọ̀ ń gbé kalẹ̀ káàtì ẹ̀rí iṣẹ́ olóore kan sọ pé ẹ kò tí rí ìyàn tó wọn náwó sẹ́sìn láyé àfáàyè mọ́ tẹ́kẹ́ mi ọmọ náwó tẹ́lẹ̀ ah! àfáà tó kú yẹn gbogbo bàbá ìmọ̀jì bẹ̀rẹ̀ máa máa bá wọn kìláwà tó lù kùránì ni a mọ̀ ṣe kìláwà ní gbogbo ìgbà ni àbúkúgbà rẹ̀ ṣàrọ̀lá gbogbo fájìrì báyìí mi ilé mọ́ bà ní mọ́sí ọlọ́run mẹ́rin kòrán ìlú parí lóṣù mélòó la lè sọ ilé ìyẹ́pa rẹ̀ ní wa àmúra kalẹ̀ dé kú nìyẹn mo dẹ̀ mọ̀ pé tí ń tàn wá jẹ́ ni pé à ń wora wa pé ọ̀dọ́ ni wa ẹ má gbàgbé àbúrò ti kú láàrin wa o ó dùn mí kébi òkè wá dá àbúrò ńlá òjò orí fóònù lè gbá ní kí ni àti lọ́sọ̀rọ̀ rọ́ṣẹ́ máa ń bá wà á ọlọ́run ṣàmà àkẹ́rẹ́ bí tèmi àti yín ló yá ni jẹ́ tèmi àkẹ́ náà ní nǹkan dá iṣẹ́ olóore òkè àti mẹ́lá lùsùn náà ìyíhun ayé ẹ̀kọ́ ni àbọ́là ni gbogbo àtògbò alájọ́ ṣe sún náà ọ̀ ní kúndọ́ká ní àlùsùn náà sì ni àwọn akọ́là sọ yìí mọ́ àwọn mọ̀lẹ́bí rẹ̀ ni mo sọ pé àlùsùn náà sì ni a máa ní iṣẹ́ olóore kan tó gbajúmọ́ iṣẹ́ olóore báyìí tó ṣe kí ni tó gbajúmọ́ ah, ah, lágbájá níbi báyìí lágbájá níbi báyìí kọ́ gba pásítọ̀ ọlọ́mọta fún wa nínú ọ̀rọ̀ àwọn tá a mú padé ṣèkalẹ̀ ní kúrì ìlàmọ́tò ọ̀rọ̀ àánú wà bẹ́ẹ̀ lọ́rẹ̀ mú nínú ìgbésí ayé tiẹ̀ pé tí ìfi kú o ojúmọ́ kọ́ ọ̀tọ́ fẹ́ máa parí jújúmù méjì lórí tẹ́wé kòránì tó ti pín lọ́nà ọgbọ̀n ti wà àyẹ̀kọ́ ni wọ́n ṣe ní wọ́n ti pín síbi tẹ́sí ti báyìí mú ló pé ojúmọ́ kan fẹ́ máa fẹ́ yọ̀ kan ṣé lẹ́yìn fájírì ọ̀gọ̀rọ̀ abọ́dà tí wọ́n ṣàyíṣe gangan ó dẹ̀ pọ̀ gan

ẹ wá máa lọ rú ọ̀gọ̀rọ̀ àwọn tọ́wọ́ pariwo aláàbí wọn ti bàdá rẹ̀ orú ìwọ́n ti fi nìkan àbí wàrà káàdì sọ ibùsùn wá sí ibùsùn wà nípa ìwúkà kiri ẹ bèrè lọ́wọ́ ẹ̀ pé kùránì mélòó ní kà lóṣù ẹ bèrè pé kùránì mélòó ní parí ní dúkan kò ní àwọn ẹjọ́ wẹ́wẹ́ ẹjọ́ wẹ́wẹ́ yìí kò pa ìwé ilé ìkọlá bí wọ́n ń palẹ̀ mọ́dẹ́kù ìbá ẹbí ohun tóun náà ti náà pé ìjọba bá tiẹ̀ dénú sàárè ṣẹlẹ̀ náà tó ń tọ́ lè bù sára màláìka pé à ìṣàlà ìbánú tí mo tẹ̀lé láyé alábí ní ìfẹ́ kọjá pé mọ́bà dá rẹ̀ kéré ni kò jẹ́ pìrìsẹ́ǹtì èyí tó ṣe pìrìsẹ́ǹtì làwọn alhamadu sọ́ọ̀ṣì yóò pọ̀ nínú iṣẹ́ rẹ̀ àwọn eléyìí àwọn alámọ̀rí tá a gbọ́dọ̀ gbé kó nú ẹ̀sìn lóòótọ́ ni àmọ́ tó bá ti wá ká sọ ká kú lẹ́nu ẹ̀ dájú má alhamadu sọ́ọ̀ṣì lóòótọ́ kò ṣe yọ kó nú ẹ̀sìn àjọ̀gbọ́n ni lára alhamadu sọ́ọ̀lì wù náà sì ló wà pé ẹ nǹkan pọ̀ tí mo ṣe ọlá dájú ọmọ mú lò tó mú lò ìláwọ́tò kò hàn ah, mélòó nínú wa abáyẹ bẹ̀rẹ̀ tẹ́sí bá fẹ́ bèrè níbi pé ta ẹ̀yẹ mélòó ló lè náwó mi pé a pẹ̀lú ògbó lọ́dọ̀ ọlọ́run ó di bí oṣù kan ó fi pàdé àlùkò láàmì kan pàdé pẹ̀lú yìí tẹ́sí bèrè mi bá wá ọlọ́dọ̀ àríyẹ̀ méjì náà wọ́n lẹ́nu asáfù ṣẹ̀yìn àti láti sọ

àmọ́ gbogbo ojú kan oníkálukú onígíní oníran ẹlòmí níbi ọjà rẹ̀ ọjà rẹ̀ gba aláyé kókó jòkó báyìí ibi tó ti jòkó yẹn azkar azkar subhanallah bihamdi subhanallah alazim subhanallah bihamdi subhanallah jẹ́ ká azkar pọ̀ nínú àlápàdé rẹ̀ ọlọ́mọta fún wa ṣe ọlọ́run ló pa lórí àlámọ́lẹ̀ sáàlẹ̀ kó má pa lórí iṣẹ́ burúkú aláàfọ̀ àrùn ìfọ̀sọ́dì àwọn ọ̀sán ìlú ara áfíríkà ọ̀sán ìlú muhammed ara ìsọ̀rọ̀ ìwé سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك الحمد لله رب العالمين الرحمن على الصلاه والسلام náà ní àìmọ́sán àtọ́lọ́pọ̀ náà wọ́n ní pé nígbà tí àwọn sọ́ọ̀rọ̀ ọgbọ́n bẹ̀rẹ̀ ní àṣẹ ètò ìgbìmọ̀

ọ̀kan ṣoṣo nínú àwọn ọmọ ìlú nìkan ni ó ní àgbẹ̀yẹ sílẹ̀ ṣùgbọ́n mo ní alábìlà alábàákúkú nígbà tó náà gbogbo tó bá ti ń ṣe wáyé kò mọ́ ń ṣe mọ́ so ẹni wá ń bèrè pé kí ni àwọn nǹkan tó ń lè wọ́n ṣe tí wọ́n máa fi máa rí dáadáa lára ọ̀rọ̀ bí àánú súnmọ́ tó gbà ní ọmọ rẹ̀ ni. alhamdulilayi wa salatu wa salam ala rasulillah ọlọ́mọṣà fún wa ní àgbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ gbogbo ẹni tí ó ń ṣe súnà òun náà ni wọ́n máa bára wọn ní ààyè eléyìí ó sọ̀rọ̀ mọ́ gbogbo ẹni tí òbí tí ó náà béèrè ok ó dàbí pé béèrè bá béèrè gangan wọ́n ti kọ̀rẹ́kì ẹ̀ báyìí wọ́n ló òbí tó fọmọ ẹyọ kan lẹ̀ tó fọmọ ẹ̀ púpọ̀ lẹ̀ nínú ẹyọ kan ló wá ṣe súnà tó gbàgbọ́ yìí òbí mi ti wá jáde láyé kí lọ́mọ ìlọrọ ṣe láti lè máa fi kó ládá lè máa bá ìyá rẹ̀ iṣẹ́ òun ní orí pọ̀ àmọ́jẹ́ rí ọ̀gá tí ìyẹn mo ṣe náà ní sákìyò máa ṣe Muhammad ọba àwọn oníká wá báwo la ṣe lè ṣàǹfààní omi báwọn èèyàn bóyá gbẹ́ kànga bóyá tá a bá láǹfààní tá a bá wá láǹfààní irú ẹ̀ gbogbo tá a bá mọ̀ pé tá a bá ṣe àwọn àlàyé ó mọ̀ ṣàǹfààní mẹ́ àǹfààní yìí dẹ̀ máa gùn gan gbogbo ẹ̀ nìkan lọ́wọ́ tó máa wùdú nínú ẹ̀ nìkan kọ́ ibi ìkọ́ mọ́ṣáláṣí yẹn kára lówó kára lẹ̀ á lówó kakọ kára lẹ̀ yẹn ó dá gan o ṣùgbọ́n tó bá kọ́ mọ́ṣáláṣí yẹn tán tó bá di after fifty or hundred years tí wọ́n bá da mọ́ṣáláṣí yẹn wó kí ni wọ́n tún ṣe síbẹ̀ padà kó kọ́ mọ́ṣáláṣí síbẹ̀ ládàá ó sì máa bá ìyá wa. àláǹfààní kára lẹ̀ wọ́n kọ́ mọ́ṣáláṣí lọ́wọ́ ẹjá lọ búlọ́ọ̀kì síbẹ̀ alábàánikára blọ́ọ̀kì síbẹ̀ ẹjẹ́ ká lọ ra fáànù síbẹ̀ alábàánikára fáànù síbẹ̀ ẹjẹ́ ká lọ ra àlùkùránì síbẹ̀ gbogbo àwọn nǹkan tá a bá mọ̀ pé yóò jẹ́ kẹ́mi àǹfààní yẹn gún òun náà lẹ́yìn táwọn ṣe báwọn mìíràn ọmọ wa. wọ́n ní ẹni tí wọ́n ṣe sọ̀rọ̀ ní àyẹ̀kúta pípẹ́ pẹ̀lú fún sàárẹ̀ àgbẹ̀ tó ń padà wá mọ̀ sí olóòótá sí ẹ̀sìn ọ̀sán. ó padà wá mọ̀ ọ̀pọ̀ tẹ́lẹ̀ nígbà tó fi kéyìí ẹ̀wọ̀n gbogbo yóò bá fi mọ̀ tó fi ṣe ọ̀pọ̀ àrẹ láti ọ̀rá fún náà ìlànà ìlànà àwọn àǹfààní ọlọ́wà ẹ̀fọn àgbọ̀ rẹ̀ pé ó ní ìyá tí ó bá jáde láyé tó dá sí ní pé ó dá lẹ́lẹ́ ó ṣe ìtẹ̀lá ìtẹ̀lá ìtẹ̀lá ó ṣe ọmọ rẹ̀ tí wọ́n bá ń ṣe ìgbésẹ̀ bí wọ́n fẹ́ pọ̀ ga rí wọn ṣe lọ́wọ́ tó lè fa ìmúṣe rẹ̀ ah, ìyá tí. Ọjọ́ ọjọ́ kẹwàá àti títẹ̀lé ìlà ìpínlẹ̀ Kíríkàbù yìí. Nítorí ìjọ àgbà ìjọ́kọ̀ọ́lá ti máa wáyé gẹ́gẹ́ bí ṣe kí èyí ti lára fẹ́. Ọjọ́ ọjọ́ ọjọ́ tí ó títẹ̀lé ìlà rẹ̀. Náà, ẹ bí ṣẹ̀bí ìlà ẹ̀ka dáadáa, ayé ọ̀gọ́ni. Lábẹ́dọ̀ kìrìyà yìí ìdẹ̀tẹ́ ìbá ti wá dá sí ẹni tí ò bá ti dá sí ẹkùn tó wọn káyìí àárín máa pariwo pé àwọn ilé ìwọ̀n ẹ̀dá ti lọ sí adáàbí ti wá àti fún fúnra wa ní alápá àmúra kalẹ̀ pé kú lónìí èmi mi lè dá sí dáná lórí ìbára kan náà àwọn ní ìyá tó ṣe pé ó ní ìkánú àwọn ẹ̀ṣẹ̀ ńlá tó ṣẹ̀ tó kú láyé bóyá ìyá mi ẹni ọmọ tó mọ̀ pé àwọn ṣe ìná ọlọ́mọdé ìyá tó dà náà wọ̀ àbó jalè àbó tàǹtà tẹ́tẹ́ tàwọn bá ọlọ́run kó dà fún mọ́tà mú wa ní owó pọ̀ láwọn àdúgbò tí kí àmọ́ ta bàbá jẹ̀bú bàbá ní onímọ̀ ta jẹ ọmọ ní onímọ̀ ta jẹ àti mọ́ dàrẹ́ tàbí bí dàrẹ́ gbogbo ẹ̀ ọlọ́dà ta lọ wa. ìjẹ́ tí òkú bá ìbá kú ṣe ẹ̀ka ṣe sàárà fún un yá ó yẹ gan-an ó yẹ kó tún wà encourage wa dì mọ́ láti ṣe ni láti ṣe lórí ìyẹn number one. ẹlẹ́ẹ̀kejì ó ní pé irú òbí báyìí tá a mọ̀ tí ò bá ṣáà ti jẹ́ pé n tó ń ṣe jẹ́ ẹbọ èyí tó léwu jù ní pé tó bá ilé bá a débi ẹbọ kò nídìí àdúrà wa kò sì nídìí sàárà wa àmọ́ tó wáyé pé kò bá débi ẹbọ lẹ́yìn bá ń ṣe sàárà a gbọ́dọ̀ tó wá mọ́ kanlẹ̀ ṣàdúà ìtọrọ àforíjì táàtù wá mọ́ dárúkọ ẹ̀ṣẹ̀ yẹn síwájú Allah ní ọlọ́ ìyá mi kó tó kúrò láyé èmi gan mọ̀ pé ibi ọ̀sẹ̀ báyìí ọlọ́dà pẹ́ta àbá borí ìlú. a ní sọ ní sọ à ń dárúkọ ẹ̀ṣẹ̀ rẹ̀ káàkiri orí tẹ́rí orí wá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ mùsùlùmí jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tala mọ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa fún mọ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ tá fa kankan kò ní máa mọ̀ọ́ká ọlọ́run lọ ṣẹ̀ ọlọ́run níyà rẹ̀ ṣẹ̀ ọlọ́run náà ní kí ọba bẹ̀rẹ̀ tí àwọn sàárà wa bá wá pọ̀ tágbó àwa bá wá pọ̀ ó ṣeé ṣe káwọn àdúrà àti dáadáa yìí kó padà pa àwọn ìṣẹ̀lẹ̀ rẹ̀ fọ́nà wà ọ̀yọ́kùn sọ̀rọ̀. a ní a máa ń bẹ̀ ẹ̀ṣẹ̀ bàbá wù àbí ìyàwó lára ọmọ tálùkùrá lè wí ni pé wàdá tẹ́sírù àzírọ́ tó ń pè jẹ́ra tó sọ irú ẹ̀ṣẹ̀ irú ẹ̀ṣẹ̀ kan kò ní ẹ̀rù ní ọmọ ìṣàṣùwọ̀n lẹ́yìn ẹ sọ̀rọ̀ rárá. ọ̀rẹ́ wa tó bá kú ìjà ìlú ìṣàdúrà fún àbá yìí ṣe àkọ́kọ́ ààrẹ àmàhàbò ìlànà ìjọba a nínú àwọn àlùbáà tí wọ́n ní ọmọ òkú nìkan ní máa ń fún òkú àmọ́tàdúrà ìjẹ̀bẹ̀rà wọ́n á sọ àyè wọ́n ó ní pé ẹni tí èso ọmọ òkú náà ó lé ṣe sàárà gẹ́gẹ́ bó ṣe lè ṣe àdúrà àwa lọ́rẹ̀ẹ́ tó kú tó jáde láyé bí wọ́n máa yá wa mú rọ́mùlà ọ̀ṣẹ́ kan wá a máa rántí ẹ̀ nínú àdúrà pàtàkì jọ tábà lè máa rántí ẹ̀ ní gbogbo àsìkò ọ̀run fisajada nígbà tá a bá ń forí kalẹ̀ fọlọ́ wọn bá sùn fún àwọn ah alahuma ẹ kò fẹ́rẹ̀ lé abi rọ̀mùnà kó lè o ti tó bá alahuma ẹ kò fẹ́rẹ̀ lé abi rọ̀mùnà ọlọ́mọdé àbáyé ìtàkùnrin fún àbúrò ọ̀nà tàbá tó wá láǹfààní ká ṣe sàárà lóò bá ti wí àwọn bínú àwọn àlùfáàgbà pé sàárà ò lè wáyé àbí látọ̀dọ̀ ọmọ àmọ́ ìdólékè ni pé ẹni tí èso ọmọ kódà tí èso bí tó kàn jẹ́ ordinary muslim ó lè ṣe sàárà ọ̀nbíyàbù nítorí lẹ́jẹ̀ nínú ìmọ̀ àbúrò náà àwọn àlùfáà أبلغ الله سبحانه وتعالى النبي صلى الله عليه وسلم أن يزيدني وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاعا قبيلا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك